atọrọ àánú àti ìkẹ́ ọlọ́run ọba lórí ẹnì wa ó jẹ́ kí mọ̀rọ́dì wa tá a torí ẹ̀ kórajọ síbí ó jẹ́ ìbáàdà tóun ọlọ́run fẹ́ tẹ́wọ́ gbà ó fi òdodo ẹ̀sìn ẹ̀mọ̀ wá ó sì fi rọ̀ á lọ́rùn láti rí òun sìn. síwájú a gáfárà lọ́wọ́ ẹnì wa tí wọ́n dà fún wa síbí ní ìjọ sunday tó lọ a mọ̀tí tẹ́lẹ̀ wípé wọ́n fẹ́ ṣe àtìyẹ wọ̀lí kan quran àwọn ọmọ kan ní mọ́ṣáláṣí so ìjọ jimoh ni wọ́n ṣe fi tóni létí lẹ́yìn tá a wá ṣèkéde tán pé káwọn èèyàn máa wulẹ̀ wá la tún padà gbọ́ lọ́wọ́ ìrọ̀lẹ́ wípé wọ́n tún ní kì í ṣe ibí ni wọ́n fẹ́ lò níjọ sunday yẹn but èyí tó pọ̀ nínú àwọn èèyàn ni wọ́n ti sọ fún ọ̀rẹ́dì pé kó má wulẹ̀ wá ń jọ sunday yẹn àwa rò pé tá a bá tún ní kán padà wá ẹni díẹ̀ ló máa padà gbọ́ wípé alukọ máa wà níjọ yẹn so ẹni tí ọlọ́run ní kó wá ń jọ yẹn jọ ẹ má bínú ọlọ́run ò ní dùn yín ládàá wíwá yẹn. náà ibi tí a fọ̀rọ̀ tì sí òun náà ni nínú àkéèdà. No, à ń ròyìn ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọba tí ó pa wá láṣẹ pé ká sí o. ibi tí àáfàá fọ̀rọ̀ tì tí mo ti fẹ́ mu lénìí. naam ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí àwa mùsùlùmí ń sìn òun náà la ṣe wà lórí ẹ̀. nínú àlàyé tá a fẹ́ fi kún ìta ti ṣe ni òun náà ni pé. purpose ohun tá a gbà lérò pẹ̀lú gbígbẹ wá lóhùn ká dá ọlọ́run ọba mọ̀ pẹ̀lú ìròyìn tó fi ròyìn ara kò ju pé ẹni tí ò bá mọ̀ ní mímọ̀ tóun tó rẹ̀ ara ẹ̀ ó lè máa pe nǹkan míì tí ó sì máa rò ọlọ́run ọba lòun ń pè ó lè máa ròyìn nǹkan míì tí a sì máa rò pé ọba allah lòun ń pè láti dá sọ́rọ̀ òun. ọ̀pọ̀ ìgbà la máa gbọ́ dáwọ́ máa tara wípé tó bá jáàdúrà ni wọ́n tún fẹ́ dáhùn òun ti ṣe lóríṣiríṣi tó bá jẹ́ sàárà ni wọ́n ní kó òun ó ṣe òun ti ṣàìmọye sàárà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ó dàbẹ̀ ń pé ní tí ń ṣe kò fi òun sílẹ̀ ṣùgbọ́n á lọ wẹ tí ó lóun pé ọlọ́run ọlọ́run ò dáhùn lóhùn yìí á wàá rí i pé òótọ́ ló pe allah ṣùgbọ́n tó bá pe allah ohun tó wà lágbá tó wà nígbà yẹ ohun tó ń fi ń ro ọlọ́run ọba ọlọ́run ọba lòun yìí jẹ́ bẹ́ẹ̀ ká lè wá mọ̀ èyí tó ṣe èyí tó pọ̀ jù nínú wa nínú síbà àwa là ń fọwọ́ ara wa fà á ṣe sọ ó ní wọ́n máa mi sí ibẹ́tí lè máa tẹ̀bẹ́tì àìdíyẹ. ó ní aburú kò ní ṣẹlẹ̀ sí láláì jẹ́ pé kí o àfọwọ́fà àti yín ni igba ọ̀nà la ti ń fọwọ́ pa mùsíbà táwa ò mọ̀ ṣùgbọ́n tó bá wá délẹ̀ tán tá a bá ń pe ọlọ́run tó bá dàbẹ́ ni pé a tètè rí ìdáhùn sí ohun tá à ń wá solution sí ẹ̀dá ò ní sùúrù a máa sábà rò wípé a ti pè é bó ṣe ní ká pè òun òun ni ò jẹ́ wa ní ìdí eléyìí la ṣe fẹ́ fún wa ní àlàyé lórí ọba ní bóun fún rẹ̀ ṣe júwe ara ẹ̀. ó fi jẹ́ ìgbàkigbà tá a bá ń pè é ohun tá ọba tó júwe ara ẹ̀ fóun ló rán muhammad sallallahu alayhi wa sallam ni yàtọ̀ sí pé ká pe orúkọ ọlọ́run lẹ́nu ká ronú kan nǹkan míì tí kì í ọba. kí n sọ yìí bá lè yé wa ẹni bá ní ọmọ méjì nù wa tí kan máa jẹ́ fatima tí kan máa jẹ́ abdulrozak tí kìíní kejì wò bá síwájú wa tẹ́yìn tó ń bá mi sọ̀rọ̀ bá ní ọmọ yín fatima ṣe nǹkan báyìí bá a ṣe gbọ́ fatima ẹ rí i pé a ronú kan ọmọ ọ̀hún image yẹn ni pé àwòrán tí ó wá sí làákà yẹn ni àwòrán ọmọbìnrin nínú àwọn ọmọ wa ni tó bá jẹ́ ọmọ tó ga bẹ́ẹ̀ náà ni ó ṣe ikú nínú àwòrán tí ó wà ní ọpọlọ wa tó bá jẹ́ ọmọ pupa bẹ́ẹ̀ náà ni ó ṣe rí nínú àwòrán tó ọpọlọ wa ṣùgbọ́n tó bá jẹ́ pé ńgbà tí wọ́n ń pe àwòrán ọmọkùnrin ló ń sọ sí mi nínú ẹ̀mí ẹ rí dájúdájú ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n ń pè ọ̀tọ̀ ni nǹkan sọ fún mi ẹni tí ò ọmọ Bọ́lá ọba tó júwe ara ẹ̀ tó jíṣẹ́ ńlá tó tó júwe òun fún wa. lópin ìgbà tẹ́rù bá ti wá rí báyìí ẹ̀yin lẹ rò pé ń pè é òun kọ́lẹ̀ ń pè. làwọn àfáàṣe ní àkọ́kọ́ ohun tó ṣe pàtàkì fún wa náà ni pé ká tún àgbọ́yé wa nípa ọlọ́run ọba tá a láǹsìn ká tó ṣe. àárọ̀ àmọ̀ pé ètò pọ̀ ní nǹkan táwa ń pè ní ìjọsìn gan-an àti ìmọ̀ọ́sìn. ẹni tí bùkátà pé kọ́lọ́hún bá òun yọ ikú lórí òun tó bá bá tí kì í bá ṣe pé mọ tọ́lọ́wọ́ bá fi ròyìn ara ẹ̀ ó lè lọ tó bẹ́ni tóun gan ò tí ì bọ́ lọ́wọ́ ọkú ìdí rèé táwọn àfáàfin ní ẹnìkan ò ponú bí àwọn nàṣọ́ra torí pékélé ẹni tóun fúnra ẹ̀ tó kú gẹ́gẹ́ bí táwọn sọ òun ni wọ́n tún ké pèpè kó wá gbà wọ́n lẹ̀ lọ́wọ́ ọkú wọ́n ní wọ́n kàn má gbélébùú ṣé dẹ̀ra ni kéèyàn ó jẹun tó kàn má àgbélébù àbínira tí ò bá rí ìnira òun mú kúrò fúnra ẹ̀ tí ò rí kúyẹ̀ lórí ara ẹ̀ a jẹ́ pé gbogbo ẹni tí ń bá ń pè é pé kó múnira kúrò fóun àbí kó yẹ kú lórí òun akíndèjẹrin ni. so ọlọ́run tá a fẹ́ sìn á ń láti kọ́kọ́ gbọ́ pé kì í ṣẹni tí nira lè bá kì í ṣẹni tó lè kú àìjẹ́ ẹni tí ń pe ọlọ́run ọlọ́run tó ń ronú kan nìkan tí wọ́n kàn má gbélébùú tó ń ronú kẹnìkan tí wọ́n ló kú ó jíjọ́ kẹta ọlọ́run allah ọ̀pọ̀lọ́ ń pè bẹ́ẹ̀ náà ló ṣe wá rí fáwọn àtàjẹ́ mùsùlùmí táwọn náà bá ń pe allah tó jẹ́ pé image tó ń wá sórí wa èyí tí ò bá ìròyìn tọ́lọ̀ ń fi ròyìn ara ẹ̀ mu ni wọ́n ní ó kù díẹ̀ káàtó so abẹ̀ wọn torí tọ́lọ̀ pé àwọn nǹkan tá à ń bá ní sọ nínú àtúndà yìí ká gbìyànjú ti gbọ́ wọn yé ká wọ́n mú dáadáa torí pé ẹni táàkì dẹ ò bá yanjú sáàdì sọkàn tó ní nípa ọlọ́run ọba ò bá yanjú kò sí fífẹ́ rí ẹ̀sìn wà láàyè kò sí. ìfẹ́ mọ́ṣáláṣí o ó lè máa ṣe tìláwà o ṣùgbọ́n wọn bá ti nítorí ẹ̀ ṣe é àti ìmọ̀ bàbá tì mọ́ à lè rí sí. ibi tí wọ́n bá ìròyìn ẹ̀dẹ́ láti fẹ́ mu lénìí òun náà ní pé wọ́n ní ilé ayé tá a wà yìí lábẹ́ pé wọ́n ń ṣàlàyé fún ni wọ́n kọ́ lọ́wọ́ ọba tí ń bẹ lábẹ́ àlàyé tí wọ́n ṣe fún wa nípa bíbẹ ọlọ́run ọba tá a sọ pé kò ní ìpìlẹ̀ bẹ́ẹ̀ náà ni ò ní pẹ̀kun abẹ́ ilé yìí la ti fẹ́ ṣe àlékún àlàyé lénìí wọ́n ní lábẹ́ pé à ń ròyìn ọlọ́run ọba àwa bi wá léèrè wípé ilé ayé tá a wà yìí ní táwa ń pè ní ilé ayé àti nǹkan tí ọlọ́run tó fi ṣe rúùfù fún tá à ń pè ní sánmọ̀ wọ́n ní ká bi wá léèrè wípé ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní bẹ ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní wà ṣé láti jọ́ lọ́run ló ti ń bẹ ní. àbí tọ́lọ́run ọba tó bẹ̀rẹ̀ sí ní jọ́lọ́run nílé ayé àti sánmọ̀ bẹ̀rẹ̀ sí jẹ́ èyí tí wọ́n ń jẹ́ ẹnikẹ́ni wa ò ṣe méjì nípa pé kí ni bíbẹ ọlọ́run náà ìpìlẹ̀ ohun gbogbo ṣùgbọ́n ibi kan tí ìrújú fẹ́ wọ̀ tó jẹ́ pé téèyàn bá kà á nínú àkọsílẹ̀ àwọn tó lè pàṣẹ ìbéèrè òun ni wípé wọ́n ní ṣé ńgbà tí ọlọ́run ọba ò tí ì dá sánmà tilẹ̀ tọ́lọ́run ọba ń bẹ tó ń bẹ lóhun nìkan ni àbí nǹkan kan ń bẹ pẹ̀lú ẹ̀. ẹjọ ṣe gbé yẹn. ìgbà tí ọlọ́run ọba fi ń bẹ tí ò tí ì dá wa tí ò tí ì dá sánmà tí ò tí ì dálẹ̀ ǹjọ́ ọlọ́run ọba ń bẹ lóhun nìkan ni àbí nǹkan kan ń bẹ pẹ̀lú ẹ̀. ìbéèrè ni àwọn àfáà ní tí wọn bá anybody nínú wa léèrè ó súnmọ́ ká tó dáhùn pé kó tó dá sánmọ̀ kó tó dálẹ̀ òun ọlọ́run ọba nìkan ló dá wà. àbúrò mo rò pé dáhùn tó wa jù nìyẹn tá a in the beginning was god and the word was with god and the word was god. àwọn nìkan náà ló yé kò yé mi. but nínú islam ọlọ́run jẹ́ ká mọ̀ pé huwal awwalu wal akhir òun ni ìpìlẹ̀ gbogbo nǹkan òun náà ni ìpẹ̀tùn gbogbo ẹ̀. àwọn àfa wa ni ó da kó tó dá sọ́mọ̀ kó tó dálẹ̀ ṣígbà kan ń bẹrí tọ́lọ́run ọba nìkan dá wà tí ò sí kankan míì. wọ́n ní tí wọ́n bá bí wá níbèrè yìí bó ṣe jẹ́ pé súnmọ́ pọlọ wa káà fẹ́ dáhùn pé bẹ́ẹ̀ ni nípìnlẹ̀ lọ́hùn-ún ọlọ́run nìkan ló wà kò sí nǹkan kan pẹ̀lú ẹ̀ wọ́n ní ánsà yẹn ò ní kọ̀rẹ́kì o torí ààrẹ rí kankan nu quran tó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàrí hadith kan báyìí horo hadith kan báyìí tó sọ bẹ́ẹ̀ èyí tó dá wa lójú tá a lè fi dáhùn òun ni pé ọlọ́run lòun ṣáájú gbogbo nǹkan tí ń bẹ ṣùgbọ́n ṣé ṣíṣáájú gbogbo ohun tí ń bẹ yẹn ó wá túmọ̀ sí pé ìgbà kan ń bẹ tọ́lọ́run ọba ń dá wà tí ò sí nǹkan kan mìíràn àwọn àáfàá láwọn ò lè dáhùn ẹ̀bẹ̀. yóò máa wá ṣẹ̀yìn lè mọ̀ pé kí ló ṣòro nù yẹn tá a bá lọ́lọ́wọ́ bá ti ń dá abẹ́rí tí ò sí nǹkan kan pẹ̀lú ẹ̀ kí ni tó tako àgbọ́yé nínú yẹn ǹjẹ́ alẹ́ tó lè ronú kàn án. sisters kódà àlàyé ibi tí mímọ rò pọ́lọ́wọ́n bá ti ń dá abẹ tí ò sí nǹkan kan pẹ̀lú tó tún tako àgbọ́yé tí wọ́n fẹ́ ká ní gẹ́gẹ́ bí mùsùlùmí òun ni wípé aròyìn ọlọ́run lẹ́ẹ̀kan a ní ọlọ́run ọba ó láwọn ìròyìn tí ń jẹ́ tiẹ̀ tó fi jẹ́ pé láláì tiẹ̀ tí ì ṣiṣẹ́ àwọn ìròyìn wọ̀nyí tiẹ̀ náà ni alọ́ba dẹ̀dá ni síwájú kó tiẹ̀ tó dẹ̀dá ọba aláàánú ni síwájú kó tiẹ̀ tó ṣàánú ẹrú gbogbo àwọn nǹkan tá a fi ròyìn ọlọ́run yìí tá a bá wá tá a bá ronú pé pé ọlọ́run ti ń bẹ nígbà kan tí ò sí nǹkan kan pẹ̀lú ẹ̀ wọ́n ní tí ó máa túmọ̀ sí òun ni pé nígbà kan rí o ọlọ́run ọba ń bẹ àwọn ìròyìn tá a fi ròyìn ẹ̀ yìí kò sí kankan nínú ẹ̀ tó tí ì lò kò tí ì ṣiṣẹ́ kankan tá a bá lè ronú kan kankan tó ń bẹ tí ò gbápá tí ò gbẹ́sẹ̀ tí ò ṣe nǹkan kan. n tá máa ronú náà ni èrè tó wà wọ́n ní ṣùgbọ́n nípa pé allah subhanahu wa ta'ala òun ò rí bẹ́ẹ̀ kó tó dá sánmọ́ àtìlẹ̀ ní ti ṣiṣẹ́ àdá kì í ṣe jẹ́ tó dá sánmọ́ àtìlẹ̀ ló ó lè má ì tí ì dá ilẹ̀ lákòókò kan kò túmọ̀ sí pé kò tí ì dá nǹkan kan. ó lè má ì tí ì ṣàánú ọmọ ànábì adam lákòókò kan kò túmọ̀ sí pé àánú ò ti máa bá nǹkan míì. so irú ìròyìn yìí òun ló bá àkọọ́lẹ̀ nǹkan tó jíṣẹ́ ńlá tó fi jú ọlọ́run ọba ẹ̀ tó ní kásìmù. wọ́n níbi tá a ti máa mú ọ̀rọ̀ yìí òun ni pé àwọn lárúbáwá oko kan nínú àwọn ará ilẹ̀ yemen wọn wá bá òjíṣẹ ńlá sallallahu alayhi wa sallam jọ kan wọn wá bí léèrè wọn ní ya rasulallah wọn ní ya rasulallah ìwé òjíṣẹ ọlọrun afẹ kí o ṣàlàyé fún wa wípé ilé ayé tá a wà yìí àti sọmọ tó tó bò wá lórí kí ni ìpìlẹ̀ gan-an báwo ló ṣe jẹ́ ṣùgbọ́n gbà táwọn fẹ́ béèrè wọn ò sọ pé ilẹ̀ àti sánmọ̀ wọ́n ní ohun tá à ń rí láyìíká wa yìí yá rọ̀ṣùlọ̀lá sọ pilẹ̀ fún wa ànábì wa dá wọn lóhùn ó ní kánà lọ́hùn wọ́lẹ̀m yẹkùn ṣe ìkún kọ́bìlẹ̀hùn ó lọ́lọ́wọ́n bá ti ń bẹ síwájú kóhun tó máa bẹ kánà lọ́hùn wọ́lẹ̀m yẹkùn ṣe ìkún kọ́bìlẹ̀hùn ọlọ́wọ́n bá ti ń bẹ. síwájú kóńkó tó máa bẹ wọ̀kánà àrùsùhù alàlmá. ó ní ọlọ́run bá tí wọ́n ń bẹ síwájú ohunkóhun yìí àga aláràṣí ẹ̀ nígbà náà orí omi ló gbé kà orí omi ọlọ́run ń bẹ ẹ máa dáadáa o. ó ní wọ̀kánà àrùsùhù alàlmá zikiri kúlẹ̀ ṣe ń ta ó wá pàṣẹ pé gbogbo ohun tí ń bọ̀ wá bẹ kó jẹ́ kíkọ sílẹ̀ sínú ìyá tíra tá à pè ní alẹ́hìn mahfoud the guided tablet. àwọn àfáà wa ń bira wọn léèrè nígbà tá ànábì dáhùn báyìí ó ní ọlọ́run ti ń bẹ síwájú bíbẹ ohunkóhun àga aláràṣẹ ọlọ́run ọba nígbà náà orí omi ló wà ó ní ọlọ́run wá pàṣẹ pé kí gbogbo ohun tí ń bọ̀ wá jẹ́ bíbẹ ní sán àtilẹ̀ kó máa ta àkọ sílẹ̀. ó ní iṣẹ́ tó fún mi pẹ̀lú eléyìí ni pé nígbà kan rí òun lòún dáwà tí ò sí nǹkan kan àbí ó ìpẹ̀lẹ̀ ilé ayé táwa ń fojú wá rí àti sábàwọn yìí wọ́n ní ètò dá wa òun ni pé hadith yìí ilé ayé tá a wà ti sọ́mà tá à ń wò lókè wa yìí ni hadith ọ̀hún ń ròyìn. Bànábì ti ń sọ wípé ọlọ́run ọba ń bẹ ńgbà náà àga àláràṣẹ ẹ sì wà lórí omi torí àga àláràṣẹ ọlọ́run ọba nínú ẹ̀dá ọlọ́run ni. Omi tága àláràṣẹ ọlọ́run wà lórí ẹ̀ nínú ẹ̀dá ọlọ́run ọba ni. Wọ́n ní nítorí náà a gbọ́dọ̀ gbọ́ hadith yẹn yé sí pé ìgbà kan ń bẹ tọ́lọ́run ọba dá wà lóhun nìkan tí ò tíì ṣe nǹkan kan kò tíì ì dẹ́dàá kò tí ì ṣe nǹkan kan láàánú kò tí ì ta nǹkan kan lọ́rẹ wọn ni irú èrò báyìí ó tako àdìsọ́kàn ta kí mùsùlùmí ó ní sí ọlọ́run ọba. so nígbàkigbà tá a bá ń gbọ́ wípé ọba àkọ́kọ́ ọba àkẹyìn ohun tá a fẹ́ ká máa gbọ́ yé sí ni pé ọba àkọ́kọ́ ni nípa pé nǹkan kan ò ṣáájú ẹ̀ máa bẹ ọba àkẹyìn ni nípa pé. nǹkan kan ò ní gbẹ̀yìn òun òun ló gbẹ̀yìn ohunkóhun. àwa gbọ́dọ̀ rò wípé ńgbà kan tó ti wà rí kò sí nǹkan kan níbẹ̀ torí pé ibi tí yẹn fi takò àdìsọ́kàn tá a fẹ́ kání gẹ́gẹ́ bí mùsùlùmí ni pé yóò máa dàbí ìgbà tá à ń ronú kan ọlọ́run ọba wa aleykum salam gẹ́gẹ́ bí èrè tó wà nígbà kan tí ò tí ì lo àwọn ìròyìn ẹ̀ eléyìí làwọn àfáà ni ó takò àgbọ́yé tá a fẹ́ kémi àtẹ̀yìn ká ní nípa ọlọ́run ọba tá a bá ń ròyìn ẹ̀. gẹ́gẹ́ bí n tí mo sọ lẹ́ẹ̀kan ẹni tí ò rí ọlọ́run ọba ròyìn ìṣòro ni kó tó rọ́lọ́run ọba sí. mímọ ìròyìn ẹ̀ kò wá ní ọ̀nà kan tó yàtọ̀ sí pé ká wá láti inú quran bó ṣe ròyìn ara ẹ̀ àti inú àwọn àlàyé bó ti ṣe ńlá sallallahu alayhi wa sallam ṣe rò ó. nípa àkídà ohun tí a fẹ́ fi kún nǹkan tí à ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ bọ̀ lénìí òun náà ni ìgbà tí mo sọ yìí mo fẹ́ ká padà sí abala fik ní ìtumọ̀ rò pé ó láìpẹ́ kó gba táìm púpọ̀ lénìí. ní ìjókòó tá a ṣe gbẹ̀yìn ìbéèrè wáyé lórí nǹkan oṣù obìnrin ṣíṣe ẹ̀ eh, bá ṣe ka ọjọ́ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo wá ṣèlérí pé màá bá yín yẹ nǹkan kan tí èmi pẹ̀lú ìjọfà wò so that a lè yanjú ẹ̀ lénìí. so mo tiẹ̀ wá gbà lérò pé ok kí ló ṣe tí mi kúkú treat topic yẹn láti ìpínlẹ̀ within thirty thirty five minutes lágbára ọlọ́run pẹ̀lú ká lè rí yanjú. then tí nǹkan bá tún wá fún un bẹ́ẹ̀ tó tún jẹ́ ìrújú a máa fi ìbéèrè a máa fi gbọ́ yẹn yé lágbára ọlọ́run ọba. ohun tá à ń pè ní hide nǹkan oṣù obìnrin òun náà ni ẹ̀jẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣẹ̀dá ẹ̀yìn obìnrin tó pàṣẹ pé ó máa jáde lára lóṣooṣù léyìí tí wọ́n ṣe lálà wípé oṣù tìtàṣọ yìí ó máa ń jẹ́ twenty nine thirty days fún èyí tó pọ̀ nínú àwọn obìnrin ìyẹn ni pé ẹ̀ẹ̀kan lọ́gbọ̀njọ́ àbẹ́ẹ̀kan lọ́jọ́ mọ́kàndínlọ́gbọ̀n fún ètò pọ̀jù náà àwọn obìnrin. wọ́n ní ṣùgbọ́n kì í ṣe gbogbo obìnrin ló rí bẹ́ẹ̀ fún wípé àwọn obìnrin kan wà tó jẹ́ pé táìmù tiwọn ó lè jẹ́ in thirty five days. ìtumọ̀ táìmù sọ ni pé ta ṣíjọ́ tí ọmọ tóbìnrin fi ń ṣèmọ́ra àtọ́jọ́ tó fi ń ṣe nǹkan oṣù àpapọ̀ méjèèjì ó yẹ kó jẹ́ twenty nine or thirty days lóyún tó pọ̀jù náà yìí obìnrin twenty eight twenty nine or thirty days. ṣùgbọ́n wọ́n ní àwọn obìnrin kan wà títí wọn ò rí bẹ́ẹ̀ tó jẹ́ pé àpapọ̀ time tí wọ́n fi ń nímọ̀ra àti time tí wọ́n fi ń ṣe nǹkan oṣù ó lè lé lóṣù kan pé pẹlòmíì lè pé forty days àbí jù bẹ́ẹ̀ lọ ó rí à ṣùgbọ́n wà. wọ́n ní bẹ́ẹ̀ náà láàárẹ̀ tó jẹ́ pé ìmọ̀ra tiẹ̀ àti nǹkan oṣù tiẹ̀ àpapọ̀ méjèèjì kì í tiẹ̀ kóṣù kan sayidina ali rọ̀bíọ́láhu anhu nínú tíra alimogini wọn mú ẹ̀rí wá pé nígbà tí wọ́n ń ṣàlàyé nǹkan oṣù obìnrin wípé sayidina ali ó sọ pé òun rí obìnrin tó ń ṣe nǹkan oṣù tó dẹ̀ ń nímọ̀ra lẹ́ẹ̀mẹta nínú tó túmọ̀ sí pé àti nǹkan within ten days méjèèjì ti pé ó ti ṣe nǹkan oṣù ó ti mọ́ra tó bá ti máa di ogúnjọ́ ó ti ṣe nǹkan oṣù méjì tó bá ti máa di ọgbọ́njọ́ ó ti pé mẹ́ta ó jẹ́ ká máa wá sọ pé ókè tá a bá bí wá lóore pé kí ló ń jẹ́ nǹkan oṣù ṣíṣe ohun tá a máa fi dáhùn náà ni pé ohun tó jẹ́ ìṣe èyí tó pọ̀ jù mọ́ àwọn obìnrin òun ni pé kí wọ́n ṣe nǹkan oṣù lẹ́ẹ̀kan lóṣù iye ọjọ́ tó máa ń wọ́n ń jẹ́ ìyẹn náà ní tó jẹ́ standard tí ìtó pọ̀ jù ní obìnrin máa ń sábà lò gẹ́gẹ́ bí hadith òjíṣẹ́ ńlá ó ní ìtó jẹ́ standard fún ìtó pọ̀ jù lóbìnrin six or seven days ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje a máa rẹ́ ti tiẹ̀ ń jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà la máa rẹ́ ti tiẹ̀ lè má ju bí ijọ́ méjì ijọ́ mẹ́ta lọ a máa rẹ́ tó jẹ́ pé iye kan ló jẹ́ rí tó bá yá a tó change a tó di iye míì so àwọn fẹ́ wo kí làwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nípa bá a ṣe lè máa mọ iye ọjọ́ tá a máa fi gbèrò tì tá a máa gbá àwẹ̀ tì tá a ní jẹ́ kọ́kọ́ súnmọ́ wa tá a ní ṣe tọ̀wáàf tó bá lẹ́pa lọ ṣe hajj tó dáwọn nǹkan tó ṣèwọ̀ fún ẹni tó bá ń ṣe nǹkan oṣù wọ̀nyí. ok page two sixteen. now so àkọ́kọ́ àwọn nǹkan tó ṣèwọ̀ fẹ́ni tó ń ṣe nǹkan oṣù kò ní kírun kò ní gbàwẹ̀ kò ní ṣe tọ̀wáàf bẹ́ẹ̀ náà ni ọkọ̀ ò ní súnmọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹnu àwọn àáfàá kò lórí ẹ̀ èyí tó ní òkò lé lórí òun ni bóyá wíwọ mọ́ṣáláṣí jíjókòó sínú mọ́ṣáláṣí àbí gbígbé kùránì dání táwa ní afaramáwọn àáfàá tí wọ́n sọ pé ìyẹn ò ṣe wọ̀ fẹ́ni tó ń ṣe nǹkan oṣù a lè má láǹfààní láti máa sọ details ẹ̀ but ara àwọn hadith lọ́kọ̀ọ̀kan tí wọ́n ń júwe pé àwọn kọ̀ọ̀kan náà àwọn ìyàwó òjíṣẹ́ ńlá wọ́n gbé kùránì dání wọ́n wọnú mọ́ṣáláṣí láwọn àsìkò tó fẹ́ jọba yìí la fi ní afaramáwọn àáfàá tí wọ́n ní kò ṣe wọ̀ ṣùgbọ́n àwọn àáfàá kan wọ́n ṣe léèwọ̀ ìyẹn wíwọ mọ́ṣáláṣí àti gbígbé kùránì dání ṣùgbọ́n mẹ́rin àkọ́kọ́ tí mo sọ ẹnu gbogbo àwọn àáfàá ló kù ètò obìnrin bá ti ń ṣe nǹkan oṣù kọ́kọ́ má súnmọ́ kóun náà pààrùn tì kó má gbààwẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ń ṣe hajj lọ́wọ́ kò gbọ́dọ̀ ṣe tọ̀wá. ṣùgbọ́n ibi tí problem wà kọ́lé léyìí ibi tí problem wà gan ni pé téèyàn bá wá fẹ́ mú ọjọ́ wípé iye ọjọ́ báyìí ni máa fi gbẹ̀rùn tì kí ni principle òfin wo la fẹ́ kó tẹ̀lé láti fi mọyẹ ọjọ́ tó wọ́n á fi gbẹ̀rùn tì. wọ́n wá ní nípa báyìí a pé obìnrin sí ìpín mẹ́ta. Ìpínlẹ̀ kìíní, òun ni ẹni tó bá jẹ́ pé ó ti ní ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀. Ìyẹn ló ń pè ní àlùmọ̀tádà. Ìyẹn ti ní iye ọjọ́ tó fi ń ṣe nǹkan oṣù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tóun náà dẹ̀ ti mọ̀ pé ọjọ́ báyìí ni. Ìpín kejì, òun lẹni tó jẹ́ pé kò dá ọjọ́ kò rántí iye ọjọ́ tóun fi ń ṣe àbí kó má tiẹ̀ iye ọjọ́ kan tẹ́lẹ̀. Ṣùgbọ́n ó ti mọ ìròyìn bí ẹ̀jẹ̀ nǹkan oṣù ṣe máa ń rí débi pé tó bá rí ó dà mọ̀ wípé nǹkan oṣù lélẹ́yìí yàtọ̀ sí ẹ̀jẹ̀ lásán tó máa ń jàjẹ̀ lára. ẹni ọjọ́ tó di ọjọ́ tó ń fi ṣe tí ọjọ́ tiẹ̀ bá ti pé kò sí nǹkan tó kàn mọ́ á ṣèmọ́ra á máa kírun ni. ṣùgbọ́n tí ò mọjọ́ tóun dá nature ẹ̀jẹ̀ hẹ́ẹ́lá mọ̀ òun náà tún ní òfin tó dé ẹnì kẹta wà lẹni tó jẹ pé alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ni nǹkan oṣù àkọ́kọ́ tó máa ṣe nígbèsè ayé ẹ̀ lélẹ́yìí kò ní iye ọjọ́ kan bẹ́ẹ̀ ni kò dẹ̀ lẹ́ẹ̀xpírẹ́ǹsì pé nǹkan báyìí lòun fẹ́ fi dá ẹ̀jẹ̀ haidọ̀ mọ̀ yàtọ̀ sí tí kì ṣe ẹ̀jẹ̀ haidọ̀. kí n kọ́kọ́ ṣàlàyé àwọn nǹkan tí ó jẹ́ ròyìn ẹ̀jẹ̀ haidọ̀. pẹ̀lú tí ẹ̀yin obìnrin ròyìn fáwọn àáfàá àwọn àáfàá ní kọlọ ẹ̀jẹ̀ haibọ̀ tábà bí ẹ̀yin obìnrin léèrè pé kí ni kọ́lọ̀ ẹ̀jẹ̀ haibọ̀ mo rò pé ètò pọ̀jù nù wa wọ́n á ní ó máa ń ṣe bí ẹni fẹ́ dúdú yàtọ̀ sí ordinary ẹ̀jẹ̀ wọ́n níyẹn ló common jù wọ́n kò túmọ̀ sí pé dúdú nìkan ni ẹ̀jẹ̀ haibọ̀ a wípé ìyàwó aisha. ọdí الله عنها. wọn ní láyé òjíṣẹ ńlá sọlọláhùn aláìhù tẹlẹ táwọn obìnrin bá fẹ mọ bóyá jẹ nǹkan oṣù ti dá àdókò tí ì dá tí wọn bá mú òwú tutù cotton wool kan fi sí ojú ara kan fi lé ojú ara wọn a máa fi ránṣẹ sí àwa aisha pé bóun ṣe jẹyàwó ànábì tó ń kẹkọọ nínú ilé òjíṣẹ ńlá àwọn fẹ mọ bóyá nǹkan táwọn rí yìí bóyá ẹ̀jẹ̀ haida ni àbẹ́jẹ̀ haida kọ́. ó mọ àpíyà ìkànnì àwọn obìnrin àwọn sọ̀hábà ó wá ní aisha máa sọ fún wọn allah yẹtàjìnnà hatta yẹrọ iná kọsẹtẹl bẹẹdọ aisha máa wá sọ fún wọn pé ẹ má kánjú títí tó fèrè nǹkan kan tó ń pè ní alkọsẹtẹl bẹẹdọ alkọsẹtẹl bẹẹdọ bí wọn ṣe ṣàlàyé ẹ wọn ní omi ni tó ń jáde lára a máa fẹ́ funfun òun ni máa gbẹ̀yìn ẹ̀jẹ̀ haida fọ́pọ̀lọpọ̀ obìnrin tí a ti mọ̀ yìí pé haida òun ti tán ìyẹn tí kì í bá ṣe pé ara dédé gbẹ so fẹlòmíì ẹ̀yìn akàn dédé gbẹ ni fẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ á rí sáìn omi tó fẹ́ funfun yẹn aisha máa wá sọ fún ọ pé ẹ mú sùúrù kẹ ẹ ti rí alkọfẹtẹlbẹyìdọ ṣùgbọ́n tẹ́ ẹ bá rí asúfúrà yellowish colour wọ́n kúdùrọ̀ brownish colour a máa sọ fún ọ yín pé lópin ìgbà tí kì í bá ṣe pọ́jọ́ yín ti pé o ẹ̀ka yẹn náà kún ẹ̀jẹ̀ haidọ̀. sheikh nasiruddin alalbani ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí wọ́n bá gbé òun léèrè wípé ní ẹ̀jẹ̀ haidọ̀ kí ló ṣe rí ó ní dáhùn tóun ò bá máa fún wọn tóun dẹ̀ ti fún ọ̀pọ̀lọpọ̀ ni pé ẹ̀jẹ̀ dúdú ni tí kì í bá ti ṣe dúdú kì í ṣẹ̀jẹ̀ haidọ̀ ó ní ṣùgbọ́n gbà tóun gbọ́ hadithi tóun kan hadithi yìí wípé aisha máa sọ fún ọ wípé tẹ ẹ bá rí brownish colour àbí yellowish colour ẹ má kánjú lọ wẹ̀ tó bá jẹ́ kọjọ́ yín ò tí ì pé ó lóun wá gbọ́ yín látàbẹ̀ láti bẹ̀ báwọn àáfàá kan náà ṣe sọ́rí tóun ò gbà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ wípé ẹ̀jẹ̀ dúdú nìkan kọ́ ni ẹ̀jẹ̀ haida ó lè wá ní brown ó lè wá ní yellow lópin ìgbà tọjọ ẹni yẹn ò báyìí tí ì pé ara ẹjẹ haidọ ni eléyìí wá jẹ ń tá máa fi pilẹ fún wa yìí pé kí ni ẹjẹ haidọ ṣe máa ń rí èyí tó pọ jù nínú obìnrin wọn a máa rí gẹgẹ bí ẹjẹ tó dúdú ju ẹjẹ tí máa sábà jáde lára lọ àbí kó wà brownish káwọ ẹ fẹ jọ àwọ brown ajẹ light brown àbí kó wà yellowish tó fẹ jọ yellow àbí nígbà míì kó jẹ́ kọ́lọ́ ẹ̀jẹ̀ gan pupa. so colours mẹ́rin wọ̀nyí ni wọ́n fi describe ẹ̀jẹ̀ haida. now àwa ní ẹni tó bá ní ọjọ́ tí máa fi ṣe tẹ́lẹ̀ kí lànàbí sọ ń pẹ́ ẹni tí ò mọjọ́ ṣùgbọ́n tó dá kọ́lọ́ ẹ̀jẹ̀ mọ̀ kí lànàbí sọ ń pẹ́ ẹni tí ò wá jẹ́ kínní tí ò jẹ́ kejì kí lànàbí sọ ń pẹ́ hadith mẹ́ta la fẹ́ kà sọ àlétí ìkíní nínú ẹ̀ إذا كان جريان هذا الدم متصلا فكيف تصنع؟ tọ́jọ́ obìnrin bá pé tọ́jọ́ ò bá dá ibẹ̀ ni problem wà tọ́jọ́ bá dá níjọ́ tọ́jọ́ ẹ̀ pé kò sí problem ọtí ibi tí ìrújú ti máa ń wá fọ́pọ̀lọpọ̀ ni pé ọjọ́ márùn-ún ló إما أن تكون ذات عادة معروفة تعرف تعرف قدر حيضتها فهذه تنظر قدر حيضتها ثم تتسل وتصلي وما زاد على حيضتها فهو دم استحاضة وليس بحيض فبدي بعدين تتني established regular days tí máa fi ṣe nǹkan oṣù kì í ṣe اللو في شن last month which was the first time tó máa ṣe nǹkan oṣù rí conclude lóṣù kejì pé nígbà tó ti jẹ́ eight days ní last month òun gbọ́dọ̀ ṣí eight days lóṣù yìí rárá nǹkan tá à ń sọ kọ́ nìyẹn bóyá bẹ́ẹ̀ lèmi àtàwọn kan nínú wa ti ṣera agbọ́yé ẹnìkan béèrè question eight days tẹ bá rántí tí mo sọ pé rárá kò yẹ kó ju six ọ̀sán lọ mo rò wípé mo ṣe ẹni yẹn gbọ́yé the person tó lè correct tó bá jẹ́ n tó ń mì ní wípé ẹni tó ti ń ṣe regularly tẹ́lẹ̀ tí kì í ṣe pé ṣe ń last month eight days ó ṣe ní month before eight days ló mú sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé established practice ni for very long anabi ń dá ọmọ habiba ó ń dá lóhùn nígbà tó bí léèrè wípé ìwọ ọmọ habiba ó béèrè nípa pé báwo ni ẹ̀jẹ̀ haida ṣe rí tóun á fi dá mọ̀ yàtọ̀ sí ẹ̀jẹ̀ istihada tó léjọ́. wọ́n ní òjíṣẹ́ náà dá lóhùn pé ó ń kùsì kọ́dùrà máa ká ànátì tàbísùkì haidatuk fún màkùsìlì pọ̀sọ̀lì. ìwọ ọmọ habiba tọ́jọ́ yìí bá ti ń dẹ̀ láàmú wo iye ọjọ́ tó fi máa ń sábà ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ rí tó o bá ti ka iye ọjọ́ yẹn tó bá lé má bìkítà nípa lílé tó lé. mo wá emphasize iye ọjọ́ tí ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ rí yẹn àwọn àǹfààní it has to be established not pẹ̀lú pé ṣe ní last month ọjọ́ márùn-ún ni mo ṣe ní month before ọjọ́ márùn-ún wọ́n ló láti jẹ́ áádà ó ti di àṣà wọ́n wá ní tí wọ́n ń pè láṣà ó kéré jù kó má dín lẹ́ẹ̀mẹ́ta so tó bá jẹ́ pé arábìnrin yìí rí i pé ó ti di ìṣe fóun over a year over two years pé iye ọjọ́ báyìí lòun máa ń fi ṣe é kó ka iye ọjọ́ yẹn tó máa túmọ̀ sí pé ẹni tó bí mí léèrè wípé tó bá jọjọ́ mẹ́jọ ṣé kẹ́niyẹn ka mẹ́jọ yẹn kó fi parun tì tí mo sọ pé kò correct mo mú mo mú dáhùn mi padà pé ẹni yẹn correct èmi ni mo wrong ní aspect yẹn ẹ ṣe gbọ́n ẹ̀rí dáadaa so ẹni tí practice tiẹ̀ bá ti wà established over a long period kìí ṣe ẹ̀kan kìí ṣe oṣù méjì over a long period ó ti wà established wípé ó ní iye ọjọ́ tó fi ń ṣe é wọ́n ní iye ọjọ́ yẹn náà ni kò fi pátì. a wá béèrè pé kí ni maximum iye ọjọ́ mélòó gan ló lè jẹ́ maximum ten tó ń ṣe nǹkan oṣù. àwọn kan rán wa létí two weeks ṣe rántí. màá retí káwọn náà mú ẹ̀rí ẹ̀ wá lónìí. tó ti yé kò sí hadith kan gẹ́gẹ́ bí táwọn afa súnà sọ tó sọ fún wa pé iye ọjọ́ báyìí ni maximum tóbìnrin lè fi ṣe nǹkan oṣù bẹ́ẹ̀ náà ni ò sí hóró hadith kan tó sọ pé iye ìṣẹ́jú báyìí ni n tó kéré jù nínú tóbìnrin lè fi ṣe nǹkan oṣù a gbọ́ ẹni ló ń ṣe tiẹ̀ ó ń ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta nínú oṣù kan ó strange bẹ́ẹ̀ náà la ṣe máa rí nínú àwọn obìnrin ẹni tó jẹ́ pé nǹkan oṣù tiẹ̀ lè má jùjọ́ kan lọ àwọn òpè sickness ní ọlọ́run ò dáadáa kan náà ṣùgbọ́n ìtọ́ pọ̀ jù ní obìnrin là ń fi ń ṣe àkàwé ọ̀rọ̀ fáwọn èèyàn á ní èyí tó pọ̀ jù ẹ̀kan lóṣù èyí tó sì pọ̀ jù ọjọ́ mẹ́fà sí méje ni wọ́n máa ń lò. sọ́n tó bá ti wá stọ́dì ààrẹ tó rí i pé iye ọjọ́ báyìí lòun fi ń ṣe é tí ẹ rújú. kódà tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ tó rí lẹ́yìn ìtọ́jọ́ yẹn ti lé kò yàtọ̀ sẹ́jẹ̀ tó kàpẹ́jẹ̀ háyébà wọ́n ní kó má gbẹ̀rùn tì tó bá ti jẹ́ pé practice ẹ ti wà established over a long period kó kà fún ẹ̀jẹ̀ istihaba yẹn ni pé ẹ̀jẹ̀ tó lójọ́ kó wẹ̀ kó máa kírun ẹ̀ lọ ọkọ lè súnmọ́ ó lè gbà àwẹ̀ ó lè ṣètọ́ àfẹ́ mo rò pé ti first one ó ti yanjú. ìkejì òun ni obìnrin tó bá jẹ́ pé òun ò ní experience tó lè fall back sí kò ní ọjọ́ kan tó fi ń ṣe haila tẹ́lẹ̀ tó lè fi sọ pé iye ìjọba yìí ni wọn ní hadith tó bóńtò wọn ní tiẹ òun ni arábìnrin kan tó ń jẹ fatima bintu abi hubeish wípé ó wá bá òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó ní inni mura'atun ustahab fala athur afa ada'u sọlá arábìnrin yìí wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní ìwé òjíṣẹ́ ọlọ́run ara tèmi kì í mọ́ nígbà kankan ẹ̀jẹ̀ kì í dá lára mi kí ni kí n ṣe ṣé kí n parun tì lópin ìgbà tẹ́jẹ̀ yìí ò bá dá náà ni wọn lànàbí wa dá lóhùn tó bá jẹ́ ní tó ti ní ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀ kò bá dá lóhùn bó ṣe dá umu habiba lóhùn torí pé ti umu habiba mo kọ́kọ́ kà ti ànábì sọ fún yín pé ó ń bú fi ọdọ̀rọ̀ mà ká anat àhàbísọ ti haida tó parun tì fún déédéé ọjọ́ tó máa fi ń ṣe haida bọ̀ tẹ́lẹ̀ tó ti sátìn pàtàkì tó fẹ́ dá ilé ìlóhùn àwọn àfáà ni ó ní information kan nípa fatima tí hadith yìí ò sọ jáde ó ní information pé haida a máa sábà léjọ́ fún un pé ẹ̀jẹ̀ yẹn kì í sábà dá information tó níyẹn tó sì mọ̀ pé fatima ò ní precise number of days ló fi dá gbogbo ṣe dá lóhùn yìí kì í ṣe fatima ọtí ẹ̀rọ fatima bí n tọ̀sùbẹ́ yìí fún àdébíwá sọ fún yín pé láà ìnàmà àdáàlẹ̀kà ìrùkùn. nínú hadith kan wọn là nàbì ní tó bá jẹ́ ẹ̀ńkánà dàmọ̀ haid fàdáàlẹ̀kà aswad yóò rọ̀. ìwọ fatima tó bá jẹ́ ìjẹ́ haida ní nǹkan tó ń dẹ̀ láàmú a máa sábà dúdú ni ó rọrùn láti dámọ́ yàtọ̀. ṣùgbọ́n tí kì bá ṣe ẹ̀jẹ̀ haida tí kì bá ṣe ẹ̀jẹ̀ haida ó ní tẹ́yìdà akbalat haidatuki fẹ́dà ìsọ̀là tí kì í bá ṣe ẹ̀jẹ̀ haida má gbèrú tì ṣùgbọ́n tó bá jẹ́ ràn tó bá jẹ́jẹ́ haida bóòrùn tì parun tì fún iye ìgbà tẹ́jẹ̀ yẹn bá fi ń jáde lára ẹ̀ tó bá jẹ́ ẹ̀jẹ̀ haida tó sọ wọ́n ní túmọ̀ ẹ̀ ni pé fatima tánàbí ń bá sọ̀rọ̀ òjíṣẹ́ ńlá expect pé a lè dá ẹ̀jẹ̀ yìí mọ̀ pẹ̀lú àwọn ìròyìn ẹ̀ nípa pé kò ní iye ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n lè dá ìròyìn ẹ̀jẹ̀ mọ̀ ẹni tó bá wá jẹ́ pé kò ní iye ọjọ́ tó fi ń ṣe é ṣùgbọ́n tó jẹ́ pé ó ti mọ description bẹ́jẹ̀ haidọ̀ ṣe ń rí àfáà hadith fatima yìí òun máa apply sóhun ìtumọ̀ ẹ̀ rèé tẹ́jẹ̀ bá ti ń jáde lára ẹ̀ á wo ẹ̀jẹ̀ yẹn á wo àwọn nǹkan tá a fi ròyìn ẹ̀ pé ó dún ó máa ń sábà kí ó máa ń ní òórùn tó fi àtọ̀ sí normal ẹ̀jẹ̀ tó ń jáde lára fífi àwọn èrò wọ̀nyí èrò wọ̀nyí dá ẹ̀jẹ̀ mọ̀ fún iye ọjọ́ tẹ́jẹ̀ yẹn fi ń jáde lára ẹ̀ á pa ìrun tì tó bá ti wá di pé ó change ó di normal ẹ̀jẹ̀ padà á bẹ̀rẹ̀ sí ní kí ìrun ẹ̀ torí ó sọ pé ìzà àkùbálẹ̀ ha ìbọn tuntun fọdá ìsọ̀là tẹ́jẹ̀ tá à ń ròyìn bá ti ń bọ̀ parun tì wà ìzà àdàrẹ́t fọ̀tẹ́sítọ́sílẹ̀ àǹkì dẹ́mú fún mọ̀sọ́lì tó bá ti wá kúrò fún ẹ tó bá ti dá lọ lọ ṣèmọ́ra o sì máa kí irun ẹ̀ lọ. now ká fi eléyìí ká fi ṣìkejì tẹni ọjọ́ alẹ́ ọmọjọ́ ìyọjọ́ máa kà ẹni tí ò mọ iye ọjọ́ ṣùgbọ́n tó dá kọ́lé ẹ̀jẹ̀ mọ̀ a fi kọ́lé ẹ̀jẹ̀ to identify a fi ka iye ọjọ́ tóun máa fi gbé irun tì ẹnì kẹta wá ń kọ́ òun ò lọ́jọ́ torí pé kò ṣe rí bẹ́ẹ̀ ni kò dá nta pè ní ẹ̀jẹ̀ háídọ̀mọ̀ bóyá àwọn ọmọbìnrin wa tó ń ṣe ń bàlágà kéèfù tí wọn ànábì tìtẹ̀ e fún arábìnrin kan tó ń hamna bintu jash kí ni tiẹ̀ ni pé wọ́n lẹ́jọ́ bẹ̀rẹ̀ sí ní wá náà tí ò dá ànábì wa sọ fún ó ní inna rẹ tí ò dá yìí kì í ṣe o ó ní nípa bẹ́ẹ̀ tàháyàbí títẹ̀ àyàm àwùsọ̀bàátìn àwùsọ̀bàátìn ìrìnlélà tó ń tẹ̀sí. ìwọ náà ní tí kò ṣe rèé báyìí rántí fún ọjọ́ mẹ́fà àbí ọjọ́ méje ìyẹn ni nǹkan tẹ̀mí ń sọ fún yín di ọ̀dà tán pé ó jẹ́ standard fẹ́ni tó bá jẹ́ pé kò ní standard ọjọ́ tó fi ń ṣe é àbí tí ò dá àti òórùn téèyàn ti ń dá ẹ̀jẹ̀ háídàmọ̀ yàtọ̀ tí ò dámọ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù for the first time àbó ti ṣórí ṣùgbọ́n kò rántí iye ọjọ́ tó ń fi ń ṣe ó ti lose memory iye ọjọ́ tó ń fi ń ṣe wọ́n ní hadith hamna yìí òun ló apply sí tí ṣe pé kí ni o fún ọjọ́ mẹ́fà àti ọjọ́ méje kó pààrùn àti àròtì lópin ìgbà tẹ́jẹ̀ yẹn ò bá dá ṣùgbọ́n tẹ́jẹ̀ yẹn bá wá dá síwájú àwọn ọjọ́ tá à ń sọ yìí tó dá lójú pé ti dá pẹ̀lú nǹkan nínú nǹkan méjì yálà pé ó kí nǹkan bọ abẹ́ bí òwú ó dẹ̀ rí i pé ó gbẹ fúrúfúrú nígbà tó ń mu jáde àbí pé omi tí à ń pè ní alcofatul bera omi funfun tó máa ń yàn haida ó rí fáìn omi yẹn in that case ó máa ṣèmọ́ra á bẹ̀rẹ̀ sí ní kírun ṣùgbọ́n tí ò bá rí kan nu méjèèjì yìí lẹ́yìn ọjọ́ kẹfà àbí ọjọ́ keje bó ṣe lè wù kẹ́jẹ̀ yẹn ó máa ya tó ànábì ní òtẹ́sẹ̀lì lọ́wẹ̀ kó o sì bẹ̀rẹ̀ ìbádà padà ó ní hátà ìràrọ̀ èyítì ànàkì kọ̀tọ̀hùrtì wọ́tàǹpẹ̀yìtì tọ́sọ̀lì arba'an wa ìṣúrínà lẹ́yìnlá ó ní ìwọ hamna kó bá wà lọ sùmọ́ra wàá wá fi ọjọ́ mẹ́rìnlélógún kírun tó túmọ̀ sí pé àmẹ́bí ti yọ ọjọ́ mẹ́fà kúrò ó ní àbí ọjọ́ mẹ́tàlélógún wàá fi kírun tó túmọ̀ sí pé tí ò bá jẹ́jọ́ mẹ́fà lọ. ó lè jẹ́ ọjọ́ méje fine. ó wá ní fa iná ní rasúùmì fa iná dáàlíkà yujizéèkì wàkàdáàlíkà fàfàálì fi kúlì ṣáà. ó ní tó bá wá ń kírun tó ń bá rẹ̀ lẹ́yìn ijọ́ kẹfà àbí keje yìí bó ṣe lè kẹ́jẹ̀ òun jáde lára tó ìrún tó tó gbà ni kó o ṣe máa wá ṣe lóṣooṣù ẹ jẹ́ ká wá wò báyìí ni kó o ṣe máa ṣe lóṣooṣù yẹn àgbọ́yé tèmi kọ́kọ́ lọ síbi pé kò gbọ́dọ̀ lé ìyẹn ni mo bá yín fà the other time tó ti yẹ yín good àwọn àpá kan wá fàlàyé kun wọ́n ní kò necessary wọ́n ní tó bá jẹ́ wípé obìnrin tí kinní yìí ń ṣẹlẹ̀ sí first timer ni kò gbọ́dọ̀ torí pé ó wá ní jọ́ mẹ́jọ ní last month kó wá sọ pé jọ́ mẹ́jọ yẹn náà ló ti di táìmù òun kò gbọ́dọ̀ sọ pé òun ti pẹ́ méjì ó ti di táìmù òun rárá ó kéré jù ó gbọ́dọ̀ wá lẹ́ẹ̀mẹ́ta with that number wọ́n ní tó bá wá tó ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ni ó lè ti di six of. ṣùgbọ́n fún bìgínà tó ṣe ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí ní ka ọjọ́ tó ti yé wọ́n ní ànábì six or seven days now ẹni tó yá bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ yìí ẹ jẹ́ ká o imagine pé ó rí fúnjọ́ márùn-ún nígbà second month ó rí fúnjọ́ mẹ́fà ìgbà tó di another month ó rí fúnjọ́ mẹ́rin ọjọ́ mélòó ló máa jẹ́ time ẹ̀ ibi tí confusion ti máa wà fọ́pọ̀lọpọ̀ nìyẹn now àwọn àfáàní kò tí ì ní kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta tó lè kà kún regular period ṣé ń gbọ́ mi ọjọ́ márùn-ún mẹ́fà ọ̀ méje kò tí ì ní kankan tó lè kà kún regular period a sì máa tẹ̀lé hadith anabi pé kò gbọdọ̀ lé ní méje so lẹ́yìn ìjọ keje yẹn kò ní kàkún regular period mọ́ wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn eléyìí tá a wá sọ yìí tó bá wá rí i pé lemọ́lemọ́ ó wá ń wá regularly jọ́ mẹ́jọ jọ́ mẹ́jọ àbí jọ́ mẹ́sàn-án jọ́ mẹ́sàn-án ó regular àjẹ́ pé ó lè shift kúrò níbi tí anabi fi sí tó jẹ́ six or seven torí kéèsì yẹn ti di kéèsì the first one ẹ̀jẹ̀ ṣé yóò wá ó ti di case exception pé ó ti ní established regular period kódà tó bá jẹ́ jọ́mẹ́wàá àwọn tó rí bẹ́ẹ̀ fún ọ̀pọ̀ ṣùgbọ́n once tó bá ti wà established wọ́n lè apply ẹ̀ so ẹni tó bá wá jẹ́ beginner àbí tó gbàgbé ọjọ́ six or seven days ẹni tí kì í bá wá ṣe tó gbàgbé ọjọ́ ṣùgbọ́n tó lè identify ẹ̀ háyédọ̀ yàtọ̀ ànábìlẹ̀ kó fẹ̀jẹ̀ yẹn dá period ẹ̀ mọ̀ tó bá ti wá rí pé kìnìyàn ti change colour then kó wẹ̀ kó máa dín wẹ̀ lọ àwọn kan máa wá ń béèrè wọn á ní bóyá ọjọ́ mẹ́ta làwọn máa fi ń ṣe rí kò lẹ́yìn ijọ́ méje àbí lẹ́yìn ijọ́ méjì ó fẹ́ kò wá mọ́ ṣé káwọn kírun níjọ́ kẹta fine àwọn kan máa ń pé bẹ́ẹ̀ ni kí wọ́n kírun tí wọ́n bá tún ti wá rí i kí wọ́n stop but kódà bẹ́ẹ̀ ni pé ètò correct jù òun ni impower pass wípé tó bá jẹ́ pé period ẹ̀ ti wá established wọ́n ní fífẹ́ tó fẹ́ lópin ìgbà tọ́jọ́ tó máa ń lò rẹ́gúlálì ò tí ì pé kò tí mí pé period ti pé wípé ó tí expire so pé kó mú sùúrù tọ́jọ́ yẹn máa fi pé ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ yẹn ó rí kò rí so ìyẹn ni àlàyé díẹ̀ mo ṣe lórí ọ̀rọ̀ now gẹ́gẹ́ bí n tàn sọ ẹ̀jẹ̀ ni. kì í wá ṣe nǹkan oṣù nìkan ló máa ń léjọ́ ẹ̀jẹ̀ ọmọ bíbí náà máa léjọ́ istihadọ̀ ni wọ́n dẹ̀ ń pè òun náà ìyẹn ni pé tóbìnrin bá ṣe ìbímọ a expect pé fún wọn bíi ijọ́ mélòó kan àbọ̀sẹ̀ mélòó kan wọ́n á sì máa ní láti máa experience pé ẹ̀jẹ̀ ń jáde lójú ara tiẹ̀ náà a rí pé ìgbà báyìí ló gbọdọ̀ kéré mọ kò sẹ́ẹ̀rí ẹ̀ wípé obìnrin kan ò gbọdọ̀ mọ ká má rẹ̀ níwọn wákàtí báyìí àárí àkọọlẹ ṣùgbọn a rí àkọọlẹ fún maximum tiẹ tá a rí àkọọlẹ fún maximum haida àkọọlẹ maximum tiẹ ni pé wọn láwọn ìyàwó òjíṣẹ ńlá sọlọláhu alayhiṣẹlẹm ànábì máa ń pa wọn láṣẹ wípé kí wọn gbé ìbádà ìrún àti ààwẹ tì fún nǹkan tí ò ní kọjá ogójì ọjọ tí wọn bá bímọ tó túmọ̀ sí pé tọ́jà ìbádá tọ́jà bá ogójì kábíamọ mọ̀ yìí pé ẹ̀jẹ̀ tó ń jáde lára òun kì í ṣẹ̀jẹ̀ kì í nefas ẹ̀jẹ̀ ìbímọmọ́ ẹ̀jẹ̀ pé kaṣan ara kan já ó ń tẹ́jẹ̀ jáde ni. now kí wàá ní nǹkan tí ẹ̀jẹ̀ ìbímọ ṣe léèwọ̀ tó fi yàtọ̀ sí ẹ̀jẹ̀ áìdà òfin wọn ò yàtọ̀ síra wọn. tóun náà bá ń jáde àlè kírun àlè ọkọ ẹni ò dẹ̀ lè súnmọ́ ni. tóun náà bá wá dá ṣíwájú forty days sí nǹkan kan tóun náà fi yàtọ̀ sí ti haida ju pé ti haida ẹni tó lọ́jọ́ ti ní regular days tó máa fi ń ṣe. ọmọ bíbí kì í ṣe every month lèyàn ń bímọ. so fọ́gbọ̀rọ̀ ó lè má yíìsì fún ọ láti ní nǹkan tó lè pè ní regular pattern. làwọn àfáàfin ní tẹ́jẹ̀ ìbímọ yẹn bá ti dá torí pé abẹ́ ti bẹ ẹ̀ gbogbo tó ṣèrò fóun ó tún máa jẹ́ halal padà. gẹ́gẹ́ bí tí mo sọ ìyẹn ò ní precise number of days pé ọjọ́ báyìí la fi ń ṣe ẹ̀jẹ̀ nifas. so ní ṣókí ohun tí à ń sọ lẹ́nu yìí ò ní pé mẹ́ta ni obìnrin nípa ẹ̀jẹ̀ haidọ̀ ẹni tó bá ti ní ọjọ́ tó fi ń ṣe haidọ̀ ẹ̀ tẹ́lẹ̀ tó ti regular over years iye ọjọ́ yẹn náà ni kó maintain tó bá jẹ́jọ́ mẹ́ta ló fi ń ṣe lóṣooṣù kó máa múra pé fúnjọ́ mẹ́sàn-án yẹn òun á pa ìbádà ìran àtàwẹ̀ àti sọmọkọtì ṣùgbọ́n tó bá wá jẹ́ pé láàrin ijọ́ mẹ́fà yẹn ó break ó wá láàárọ̀ ìlálẹ́ àwọn àrùn pé àbára ti mọ́ àbára ò tí mọ́ wọ́n ní kó mú sùúrù kọjá ẹ̀ ti pé lórí ohun ìrun àtàwẹ̀ ìyẹn fẹ́ tó ti ní regular period ẹni tí ò ní regular period ó lè sọ pé òun fẹ́ fall back sí ṣùgbọ́n dá lójú dáadáa wípé òun dá ẹ̀jẹ̀ herodamọ̀ yàtọ̀ sí ẹ̀jẹ̀ ṣan ara tó já ó dúdú ni ó yẹ́lò ni ó brown ni tó bá ṣáà ti dá lójú pé òun dá eléyìí mọ́ yàtọ̀ wọ́n ní fún iye ọjọ́ tó fi ń wá tó dẹ̀ dá lójú pé ó rẹ́gúlà kóun náà avoid ìrún ẹni tí ò wá mọ̀ kínní tí ò mọ̀ kejì ìyẹn làmẹ́bí ń bá wí tó sọ pé mú ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje torí pé ò tí ì ní regular pattern títí tí regular pattern máa fi establish rẹ̀ tó bá ti wá establish rẹ̀ six or seven days yẹn kò apply sẹ́ni yẹn mọ́ na question tẹ́nìkan wá béèrè yí pé ẹni tí tiẹ̀ bá máa ń wá fúnjọ́ mẹ́ta regularly now ó wá di a particular month ó wá fúnjọ́ márùn-ún kí ni kó ṣe màá fẹ́ kẹ́nìkan mi bá mi dáhùn ètò ìtọ́lọ́ torí ìdáhùn rẹ̀ ti wá nù ìkànnì àwọn hadith mẹ́ta tí a sọ yìí obìnrin tó máa ń fi ìjọ mẹ́ta ṣe nǹkan oṣù ẹ̀ ní particular month ìjọ márùn-ún ni kìnìún ẹ̀ fi wá kí ni kó ṣe aleykum salaam wa rahmatulah. mo rò pé nìyẹn òun náà ti ní pattern ó dẹ̀ ti mọ̀. jazakillah ọ̀kẹ́rẹ́. so òun náà first school yẹn ló máa apply sí. ok answer yẹn correct pẹ̀lú májẹ̀mú. tó bá ti jẹ́ pé àṣà ẹgbẹ́ mẹ́ta. pattern exactly. but tó bá jẹ́ pé ẹni tó ń yàn bẹ̀rẹ̀ ni pattern yẹn ò tí ì establish rẹ̀ a máa ní kó mú sòrò kó má kọjá seven days but kò tí ì ní regular pattern ẹ jẹ́ ṣó clear. جزاك الله خيرا نعم now um, lábẹ́ ẹ̀jẹ̀ haida ti nepal wọ́n ní àwọn yehud wọ́n ní ṣe tá a mọ̀mọ̀ wọ́n kọ́lọ́hún tó gbé ànábì ránṣẹ́ táwa ìpè kó kọ́ wa ní tóun fẹ́ kó jẹ́ ṣe tiwa àwọn nǹkan táwọn bá tí ànábì mọ̀ mọ́ àwọn yẹ̀wúdí ó máa ń fẹ́ kí tiwọn ó yapa sí tiwọn ni débi pé wọ́n nìkan nu wọn sọ pé kí ló ṣe ọ̀dọ́mọkùnrin yìí kò sí nǹkan tó wọ̀n ní ṣe tàwọn àfi kó mọ̀ mọ̀ fẹ́ yapa. ẹ rántí pàǹdàbí sọ́ńdì kan ó ní ẹwọ bàtà kírun ṣẹ́tìbẹ́rí kí ló sọ ní àdìsí yẹn pé fà á ó ní ẹ fi yapa sáwọn yẹ̀wúdí àwọn kì í wọ bàtà. ìyàwó jẹ ayé ìgbà ni o mo rò wọn bàtà ń sì ilé wọn ṣùgbọ́n ta ayé ìgbà ní mọ̀dí wọn máa ń bó bàtà wọn lẹ̀ tá a fẹ́ wọnú wọn ànábì wa ní ìtàkìrùn ó ní ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ wọ kírun ẹ fi bá wà ń bẹ̀ yóò máa yóò máa mú ibẹ̀ fi kírun bó ṣe la rí pé nígbà míì àtà wa ní àṣẹ táwa yẹn kì í ṣàṣẹ pé ṣe lọ́rùn ọ̀yàn àṣẹ pé ìṣe tí mi ò fẹ́ kó parẹ́ mi tó lẹ́ẹ̀kọ̀ọ̀kan a lè máa fi hófù kírun kò sí nǹkan tó rán pẹ̀lú ẹ̀. ẹ̀kọ́ la kàn máa ní láti dára wa kí wọ́n lè mọ̀ pé ń tó wọ bàtà wá kírun kì í ṣe pé ya wèrè nínú àkọsílẹ̀ ni tó yẹn sìn. àwọn àfáà wa ní ìgbọ́n o tá a bá wo ibi tá a ti fẹ́ kírun tí wọn lágbọ́yé ẹ̀ tó jẹ́ pé rọ́ọ̀gì wọn tí wọ́n tẹ́ á eh, gbòdì lọ́lẹ́yìn wọn tó bá dédé rí ẹ̀tọ́ bàtà wá ó lè dá fìtínà sílẹ̀ wọn ní ká mú sùúrù kárí pé a kó wọn lẹ́kọ̀ọ́ ń pẹ́ dáadáa ká tó lò ó. òtún nǹkan tá a fẹ́ lè mọ hadith rè anábì ní họ́ọ̀lù fún yahud mo fẹ́ kẹ́ ẹ fi ṣe yìí kẹ́ ẹ fi yapa sáwọn yahudi. bẹ́ẹ̀ náà ló wá sọ nípa nǹkan oṣù ó ní wọ́n níṣe kan ti wọn tóbìnrin wọn bá ti ń ṣe nǹkan oṣù wọn kì í fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe ìléwọ̀ fáwọn náà àsúnmọ́ pé kígi tìró wọnú ilé tìró haramu ni ṣùgbọ́n wọn máa ń fẹ́ lé wọn jìnnà sí sàkání wọn bí ìgbà tá àbálòbìnrin tó bá ti ń ṣe nǹkan oṣù nǹkan ẹ̀gbin ni àdéhùn ní inel mina lions ó kò sígbà kankan tí mùsùlùmí onígbàgbọ́ òdodo tó jẹ́ nǹkan ẹ̀gbin ẹ̀jẹ̀ yìí ń jáde lára ìpínlẹ̀ ọba da sára ni kò wá ṣe ń di nǹkan ẹ̀gbin káàfà àkọ́mọ wa èyí sí ìgbà tó ń gbé ajá kúrò nílé àdúgbò ti pé awálé wọn ò lè báyàwó òun jẹun àwọn yahudi kì í báwọn ìyàwó wọn jẹun nígbà tí wọn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kódà ní wọn kì í gbà kán jọ máa sunú yàrá kan náà nígbà tí wọn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ gbogbo ìṣe yìí a rí i pé nílẹ̀ wa ń bí wọ̀lẹ́ àwọn kan táwọn náà pera wọn láàfáà wọn ń ṣe é. débi pé gbàǹgbàjà lò àlá mẹ́fẹ̀ẹ́ kan àjọ lò àlá bí anábìlà sì gbọ́ pé ó ní kí sọ́mù sàlámákọ́ ó ní kó bá mú aisha tó kó bá mú ìpẹ́ ìkírun mọ́ṣáláṣí tí yẹn wá ń dáhùn pé inni haid mò ń ṣe nǹkan oṣù ó ní so táwọn níbi bá lè ní kó mú tẹ́ẹ̀ kí ni wá kéwòn làáfà kó wá ké tó fi rò pé gbẹdẹlẹ́hà òun kò gbọdọ̀ fọ́ kan àgẹ́ àlùwàlá ẹ rí i pé téèyàn ò bá farabalẹ̀ kọ́ islam yóò máa dáwòrò tiẹ̀ ṣe ó sì máa rò pé islam ló ń ṣe wàláì bó ṣe jẹ́ pé téèyàn ò bá farabalẹ̀ mọ̀rọ̀ yan ọlọ́run yóò máa nǹkan míì yóò sì máa rò pé ọlọ́run ọba lòún sì. so anabi wa pa wa láṣẹ ó ní gbo ifnaru kúlẹ̀ ṣẹ́yìn ẹ̀m ilẹ̀ nìka ó ní mo ṣe ní ẹ̀tọ́ fún ẹ̀yìn àlùmọ̀ yìí pé táwọn obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ gbogbo ń tẹ́ ẹ máa bá wọn ṣe tẹ́lẹ̀ pátálẹ́lẹ́ bá wọn ṣe àfikún kí ni tìró má wọlé tìró bẹ́ẹ̀ náà lọ. fọ́ play káfọ́ parí lára kò sí nǹkan tó kọ́ kájọ aisha kíkẹ́ lọ́ọ́ máa bá ó ní bóun a máa gbé orílẹ̀-èdè nìkan tí a sì máa ṣe tìláwà quran ó tún tó yẹn ìbáàdà làmẹ́bí ń ṣe orí tẹ́ni tó ń ṣe nǹkan oṣù dórí ẹ̀ lé ká lè mọ̀ pé téèyàn ò bá fẹ́ ẹ̀sìn ojú ẹ̀ dúdú ìtọ́lọ́run òṣèlè wọ̀ àṣìlè wọn wá fara ní ẹ̀yìn obìnrin bí ìgbà táwọn á ní à wọ́n sì yín dá wọ̀lẹ̀ ìyá ọ̀bẹ̀bẹ̀ ọlọ́run bó sì ṣe obìnrin dá wọ̀láhì. sọ àwọn nǹkan tó ní kó máa jáde lára yìí bó ṣe jáde lára ìyá wa Hàwá tọ́lọ́wọ́n kádàrẹ́ lọ́lọ́wọ́n ọba ṣe ní kó máa rí bẹ́ẹ̀ fẹ́yìn náà. àwọn ìbáàdà tọ́lọ́wọ́n wá ṣe lọ́rùn ọ̀yàn fáwọn ọkùnrin tó ní kẹ́yìn ó má ṣe ó lóun yá fi ẹ̀fún yín bí ìrù tó ti yé ṣùgbọ́n ààrẹ ó lè máa gbà yẹn padà tẹ́ ẹ̀ bá gbà á lásìkò tẹ́ ẹ̀ ń ṣe haidọ̀ ẹ̀ sì gbọ́dọ̀ gbà á nígbà tẹ́ ẹ bá ń ṣe haidọ̀ ẹni bá tún gbàǹgbà tó ń ṣe haidọ̀ yóò tún jí àlọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n òun yẹn olóhùn òun ṣàmójúkúrò fún yín nípa yẹn so láti fi àyè sílẹ̀ fún ìbéèrè màá fẹ́ dánu dúró bíbá yìí lónìí ẹ jẹ́ kí n rán alé tí ní ṣókí àti àsárégéyẹ̀wò nínú àkíńkà àrùn alé tí pé ọkọ ọba wọn ní bó ṣe ròyìn ara ẹ ó lóun ọba àkọ́kọ́ òun lọ́ba àkẹyìn ṣùgbọ́n jíjẹ́ ọba àkọ́kọ́ kò fi dá wa lójú pé ìgbà kan ń bẹ rí tó jẹ́ pé òun nìkan ló wà tá a bá sọ ẹni tí ò bá jókòó kẹ́kọ̀ọ́ àkéde á ní kílẹ̀ ń sọ a ní bẹ́ẹ̀ ni ihun tó yé wa là ń sọ pé ààrí mẹ́sùn text kan báyìí bọ́lá sọ pé nígbà kan rí òun nìkan lòún dá wà àrí text but àrí text pé ó ti ń bẹ kó tó dá sánmà àtìlẹ̀ ṣùgbọ́n ṣé sánmà àtìlẹ̀ nìkan tó dá ihun tó dá ó pẹ́ àwa la so kó tó dá sánmà àtìlẹ̀ ló ó ní kánà lọ́ọ̀ wọ́n lọ ọkùnrin kọ́bílẹ̀ òṣè yìí ọ̀rọ̀ ọlọ́run ọba ti ń bẹ tí ò tí ì sí nǹkan kan míì tóun tí ì ẹ̀yìn wọ́n lọ ọkùnrin kọ́bílẹ̀ tó ọkọ̀ tó ṣáájú òun àìsí nǹkan tó ṣáájú ẹ̀ yẹn làwọn ọkọ̀ tú sí pé òkè òun nìkan ló ń bẹ àwọn àfààní ààrẹ rí ẹ̀ kí nǹkan má ṣáájú ẹ̀ kò tí ì túmọ̀ sí pé kò sí nǹkan kan míì ṣùgbọ́n dá wa lójú pé gbogbo nǹkan tí ń bá ń bẹ ọlọ́ọ̀bá náà ló ṣẹ̀dá ẹ̀ ó wá ní wọ̀tánà àrùṣòwò alẹ́ máa àga ọlá òun nígbà tóun sọ yìí orí omi ló wà nígbà tá à ń sọ yìí in tá à ń pè ní ìgbà ọlọ́run ò tí ì da kò tí ì dá nǹkan tá à ń pè ní time so wọ́n ní ká ṣẹ́nu kù tó bá ń bi wá léèrè pé ṣé gbà kan ń bẹ tọ́lọ́run ti ń bẹ rí tí ò sí nǹkan kan èèyàn máa rò pé àfọ̀mọ́ ọlọ́run kò ṣe tóun bá ní bẹ́ẹ̀ ni nígbà kan rí ọlọ́run ọba nìkan ló ń bẹ kò sí nǹkan kan akó rẹ̀ àwọn ò ṣẹ́nu kù pé àárí text sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n dá wa lójú pé ọlọ́run ọba náà ló ṣẹ̀dá ohunkóhun òun ló sì pilẹ̀ ohunkóhun torí pé ńgbà tó ń ròyìn ara ẹ̀ ó ní kóhun tó dá sánmà àtilẹ̀ aláràṣí òun ti ń bẹ omi ti ń bẹ bẹ́ẹ̀ sì ni aláràṣí àtomi ti ń bẹ yìí ẹ̀dá ọlọ́run ni wọn ẹjọ́ ṣó clear níbi tí haida àwa ṣàlàyé pé mẹ́ta ni wá àwọn obìnrin ẹni tó bá ti ní regular pattern tó fi ń ṣe haida iye ọjọ́ tó ń lò tó ti wà established bẹ́ẹ̀ ni iye ọjọ́ yẹn náà ni kò fi kóra ló fún un èrò tó bá ti lé kò sí nǹkan tó kàn án kó bẹ̀rẹ̀ ẹ̀rù kó máa kí i. ẹni tí kò wá lọ́jọ́ ṣùgbọ́n tó lè dá ẹ̀jẹ̀ haida mọ̀ with certainty tó dá lójú tó bá ti dá ẹ̀jẹ̀ yẹn mọ̀ eh, tó wá rí i pé ó ti yàtọ̀ láwọ̀ kó bẹ̀rẹ̀ sí ní kírun títí náà fi ní established regular pattern tó bá ti wà established òun náà padà síbi ọjọ́ tó ti established ẹni tó bá jẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtẹni tó jẹ́ pé ó ti ń ṣeré ti gbàgbé ọjọ́ ni àmẹ́bẹ̀ ní kí yẹn gbèrò sí fún six or seven days tí títọ́ náà máa fi ní established regular pattern ìyẹn jẹ́ àlàyé lórí ẹ̀jẹ̀ haida ìbá tí a ṣe lálàyé yìí abẹ́ ọlọ́run ọba yìí pé kọ́lọ̀ ń jẹ́ kí ẹ gbọ́ yìí ju mo ṣe express ẹ lọ tí ọlọ́run bá ti ń jẹ́ ká máa mu ní díẹ̀díẹ̀ báyìí tá a dẹ̀ ń dìímú táà náà fi ń pa wọn míì a lè ráwọn ẹlẹ́hàá kọ̀ọ̀kan ládùúgbò wa táwọn ò láǹfààní pé wọ́n wá sí halkọ̀ bẹ́ẹ̀ ń pa pé ọkọ wọn ò gbọ́ ń pa bí yìí àbí ó tiẹ̀ lè má jẹ́jọ eh, tí wọ́n fara mọ́ súnà lọ títí kó lóun ò fẹ́ kẹ́lẹ́ àwọn òun rìn mọ́ àwọn àlè súnà ṣùgbọ́n tọrọ bá irú àwọn ìyàwó lójú wọn lè wá bí yín so téèyàn bá ti ń ná nǹkan tó ń kọ́ nímọ̀ a máa gbà ládàá àwa tá a dẹ̀ ń nà á nígbàgbé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwa náà ti kéré tá a ti gbàgbé tẹ̀sán yín ajẹ́ká lọ́tọ̀ tún túra yẹ̀wò so bó ṣe rí nìyẹn téèyàn náà bá ti fi ń pa àwọn èèyàn a máa rinlẹ̀ lẹ́mìí yín ẹ̀ nígbàgbé ẹ̀ dẹ̀ máa gbà ládàá so abẹ ọlọrun ọba yìí pé kó jẹ ká máa láǹfààní àti máa kọ lọ kó má kó ìrẹwẹsì ọkàn bá wa ẹ coming sunday déètì ló máa jẹ ná twenty twenty second ok halkọ wa ṣé o mọ kbc ìgbà tó máa bọ sí ok ó mì pé sunday tó wà wájú lọ́hùn ló máa jẹ́ environmental àbí so a sì máa wá ní coming sunday ẹ jọ fáwọn tó bá jẹ́ pé àkọ́kọ́ wá wọn rèé tá a bá ti ní eh, eh, environmental saturday sunday tó bá tẹ̀lé la wá so sunday kan nu mẹ́rin yẹn la wá environmental saturday environmental sunday la kì ń wá èyí tó ṣẹlẹ̀ ní last week ìròyìn tí wọ́n fún wa wrongly pé wọ́n fẹ́ lo bí ìlú ìjẹ́ká wa now ká wá gba questions báyìí now ẹ bá pín numbers now ṣé ti pé now number one ẹ bá fún wa ní mic bismillah asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. kíka ọjọ́ idol. naam. ṣé a máa wo àsìkò tí kíní ẹ̀ dé fi ka ọjọ́ pé kàkà hours ẹ mọ ìgbà míì ó lè wà láàárọ̀ ìgbà míì ó lè wà lọ́sàn ìgbà míì ó lè wà rọ̀lẹ́. so ṣé nísìn ó wá bí nǹkan bíi six lẹ́nu mo fẹ́ ka seven days ṣé di seventh day yẹn ṣé àárọ̀ ni màá kà ni àbí tó bá di six ọjọ́ yẹn ni màá máa wò pé ọjọ́ kìíní ló pé. bẹ́ẹ̀ ni oṣù kan dé mẹ́rin ọjọ́ kan la máa fi kà àrí tẹ́ẹ̀sì pé ẹ̀ka báyìí àwà sòtá àbá ti rí tẹ́ẹ̀sì ẹ̀ka báyìí àwà tó ti yé gbogbo nǹkan tí ọlọ́run àbáyà náà ti sọ. So tá a bá rí text detail ẹ̀ wọ́n ní a máa dá padà bí àwọn tí ó ń lo èdè tó ti yé tọ́lọ́hún lo èdè wọn èdè ta ló ń lò èdè àwọn lárúbáwá tó ti yé ànábì wa jẹ́ kó yé wa wípé nínú islam ọjọ́ kan pe sí maghrib so ńgbà tí o sọ pé ẹ fi hours kà á àní sọ pé ó gbọdọ̀ pé twenty four hours kí n tó kà fún two days. fífi ọjọ́ eh, maghrib time eh. ṣé wọn day and night nìyẹn àbí? Bẹ́ẹ̀ni. Ó wá ní ó wá ní bóyá nǹkan bíi six. Nírọ̀lẹ́. Nírọ̀lẹ́. Ok. A ti ń bọ́ sí ẹ̀hún night àbí? Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ pé night kan nìyẹn ò stars. Ó yé mi. So ó dá ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bá ṣe. Tó bá wá ẹ̀rù má jù pé wá ní six tó wọ́n sọ yẹn. Ìgbà wo la tó lọ sọ pé ó ti rọjọ́ kejì? a ti rí ọ̀sán kan òru ẹ bẹ̀rẹ̀ ní magrib tó hmm? tí wọ́n fi di six ẹ̀lẹ́ ọjọ́ kejì ọjọ́ mi nìyẹn. ẹ ka ojúmọ́ kan àtọ́jú kan yóò ṣe rí náà nìyẹn. Now, uh, question number two. Number two. Ìbéèrè wa tí mo pẹ̀yọ kan. màá wa wa I have two questions. The first one is on this topic and the second one is not on the topic. Okay. The do you do you do you understand Yoruba? I understand Yoruba, but I you can't, can't speak, well. Okay, now. okay. Go on. Question. A person that uh, has the regular days for the period tó wá lé the following month tó wá. okay. if it is um, complete already. The normal process already. is is already yes. complete. Mm. The person will need to bath to start. The... That's right. What is um uh maybe the, the stop. The person need to. No. The person will just continue the salat. Yes. Let me just add a little explanation. Well, you say you don't speak, but you understand, Abi. Um. Now, ìbéèrè wọn ni pé ẹni tó ti ọjọ́ tó fi ṣe nǹkan oṣù. Ọjọ́ yẹn wá lé Aníkó lọ wẹ̀ nígbà tó ti ní regular pattern. Ìtò lé fún bí ijọ́ méjì àbíjọ́ mẹ́ta ló ṣe ẹ̀rọ dá. Ṣé ní ìlú láti tú ìwẹ̀ rárá? Ìwẹ̀ ìwẹ̀ yẹn, ẹ̀jẹ̀ tó ń jáde yẹn, bí ìgbà tí ẹ̀rọ bá fẹsẹ̀ kọ́ tọ́jú ẹ̀ ń jáde lẹ́sẹ̀ ni. ṣé kì ka kì eje clear mi. na ẹ jẹ́ ká gba ìbéèrè wọn kejì torí pé ó jọ bíi pé wọn rẹ́gúlà ní ìgbà ìtẹ́lẹ̀ ká sì ṣe welcome fún wọn. àwọn sọ fún a kì í gbà ju ìbéèrè kan lọ so that a lè kárí ṣé kí eyín bọ̀tẹ́ bá second time you can ask the second question so and wizards nípa àwọn àjẹ́ àtàwọn oṣó ìbéèrè kejì yìí first something we call witch and wizard. Yes. Now, if a person is calling somebody a witch, what do we say to that person? For instance, um, a sister. A okay. If he goes out, perhaps he sees male or a female that is, he easily calls that person. What do we say? ok wọ́n ní tó bá jẹ́ pé òótọ́ ni pé àjẹ́ wà kí ló máa jẹ́ ìdájọ́ tẹ́ni tí máa yára pinnu lájẹ́ bóyá bàbá kan ó wá lọ́mọ kan ìwọ ìtẹ́lọ́rùn àbí kó ṣọkan kó bínú alájẹ ni ẹmu mọ̀tẹ́lẹ̀ náà tó ti yé ẹyin ìyá wa máa ń sábà sọrú ẹ̀ abẹ̀yìn torítọ́ lọ́hùn ẹ yí bẹ́ẹ̀ sọ táwọn ọmọ yín àkọ́kọ́ náà ni pé òhà wo ni wọ́n fẹ́ káwa kọ sí pé àjẹ́ ń òsì. sọrí ní tọ́lá bá dá díẹ̀ báyìí ló fi mọ̀ wá. torí pé wá dá lójú pé ó dáhùn ẹ̀mí kan tá a rí àwọn àjọ̀nú. yìí ò jẹ́ sọ pé kò sájẹ́ kò kò ẹgbẹ́ náà ni wọ́n wà. ṣùgbọ́n táwa ń sọ pé àwa ẹni tí ó ti kọjá kájẹ kan wọn àfẹjú mọ wa. ṣé nǹkan rẹ̀ nìyẹn gbogbo àjẹ́ gbogbo oṣó gbogbo ohun tó lè wò kí wọ́n jẹ́ wọn tí ì tó àwọn àǹjọ̀nú tí wọ́n ní wọ́n jọ pawọ́ pọ̀ ṣe mítì pé káwọn kúkú mú òjíṣẹ́ ńlá kúrò lórí ilẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n ṣe mítì àwọn àǹjọ̀nú orí àpáta àǹjọ̀nú inú omi gbogbo pátá ẹ̀rì májì kí gbogbo ẹgbẹ́ àwọn fẹ́ ṣe mítì pé àwọn fẹ́ mú ẹnìkan balẹ̀ ọlọ́run wá kọ́ láwọn gbólóhùn mélòó kan kó sọ pé àwọn òdìkẹ̀lẹ̀ máa ti láàyè tààmát mẹ́ńsọ́rì máa kọ́lọ́kọ̀ wọ̀dára à gbogbo ńlá màdúrà yẹn ẹ tí ò bá mọ̀ ó wà nínú citadel tíra two hundred naira yẹn. wọ́n níná tí wọ́n mú bọ̀ tọ́lá ti jọ ànábì iná òun dẹ̀ kú kú. so ọlọ́run ní pé òun ó demonstrate táwa náà ó máa sà pé pé ọba àjẹ́ olórí wọn gbogbo wọn ò rà ni. so àwọn táwọn bá sọ pé wọ́n wà kì í ṣe pé wọ́n wá ká máa ká máa tọ́jú bọlé kiri káàfà kan ṣáájú fún wa rárá kí ìyẹn bó ṣe kó kí má mọ́kàn mọ́kàn fọkàn balẹ̀ pé ọlọ́run ọbẹ̀ ó dáàbò bò ẹ́ àwọn ni wọn ní kí irú wọn máa dẹ́rùbà àwọn tó sì òye làjẹ́ lè máa dẹ́rùbà ṣùgbọ́n òbí tó wá pé ní àjẹ́ abẹ́ni tó máa wọ ẹnìkan ṣoṣo tá ní àjẹ́ ni lóyìí àmọ́ nǹkan kan tí ọlọ́run bá rẹkọmẹ́ndì pé ká fi ṣe o ó yàtọ̀ sí pé kéèyàn jalè tó ní ká gé ọwọ́ ẹ̀ àbí pé kéèyàn ṣe ṣìnà tí wọ́n ní kánà ń kókó àbí kájú ló kò pa ọlọ́run ò prescribe punishment kan fúnra ẹni bẹ́ẹ̀ but ẹ̀ṣẹ̀ ńlá ló dá nípa pé ẹ̀sùn tó fi ń kan ẹni yìí tá a bá ní kó prove ẹ̀ kò lẹ́rìí kankan lè fi prove ẹ̀ ọmọ lè máa ṣe wọ́nranwọ̀nran gbà mí tó máa nídìí tó wọ́nranwọ̀nran tó máa lálàyé tí ò yá wa bọ́ọ̀lù mi bá ń sọ nǹkan tó dáa àbí tó ń sọ nǹkan tó ń jọ bíi pé ó ń bọ́ sí i pé nǹkan tó ń sọrọ ń dẹ̀ ń dá burú wọn alájẹ ni ṣùgbọ́n yẹn kọ́ la fi ń dàjẹ́ mọ̀ tó ní ṣókí sísà mi kò proper kò correct obì kan máa pọmọ ẹ̀ lájẹ́ àbí kẹ́nìkan máa pe obìnrin kan lájẹ́ torí pé pé kò wà kan tó tó strange ṣùgbọ́n ṣàjẹ́ ń bẹ ṣàjẹ́ sí àání nínú tọ́lọ́wọ́n bá dá díẹ̀ ló fi mọ̀ wá tí wọ́n bá ń bẹ àsọ pé wọn ò sí ṣùgbọ́n àwa kọ́ ni ọlọ́run ní kí wọ́n máa dẹ́rù ó ní kò ní sultan kò ní agbára kan àfi lórí àwọn tó jọ ọ́ àwọn tiẹ̀ àwọn olójọ́ àwọn tí ò sin ọlọ́run ọba tí ò fẹmi wọn sọ́dọ̀ ọlọ́run àwọn náà ní ṣètánì ọmọ adẹ́rùbà now question number three number three now. ẹ ìbéèrè mi ni pé. ẹ kí ni yẹn. sára lẹkùn ìbéèrè mi ni pé téèyàn bá fẹ́ wẹ̀ lérí ìwẹ̀ ni o pé téèyàn bá fẹ́ wẹ̀ èèyàn gbọ́dọ̀ sunrùn ìwẹ̀ áìdọ̀. ok. náà irú ẹni tó wá ṣerun níbi èní yìí tí ò mọ̀ pé bóyá áìdọ̀ ń bọ̀. náà. tó wá ṣerun tí bóyá five days ló fi ń ṣe kí ó máa túrun yẹn náà ni àti kó ṣẹ̀ṣẹ̀ ṣerun. ok ṣe rí ibi tí kọ́kọ́ béèrè náà gbé làwọn àpá àti mú èrò tuntun yẹn ojúṣe ńlá sọlọ láṣẹlẹ nígbà bóbìnrin ṣe máa wẹ ìwẹ jánábà ṣe àpè jánábà ó lè jẹ jojúmọ àbẹ́ẹ̀kọ́ ni ó ló tó fún pé kó kàn wọ́n omi sí orí ẹ̀ kí ó kàn da omi sí orí ẹ̀ tómi bá ti kan irun a nírètí pé ó máa dé sálẹ̀ tó ti tọ́ pé wọ́n dirun ẹnu tí ò bá tiẹ̀ wá dùn ún tó jẹ́ pé irun ẹ̀ ó ṣe ṣàkìtì torí pàǹlẹ́bí sọ pé ó ti tó àǹtọ́fù àlejò àfẹ́yàtìmá pé kò da omi sí orí olótìtó ṣùgbọ́n nígbà tó fẹ́ júwe ẹ̀jẹ̀ haida ó ní tàdímùkùrú dọ́lpẹ́n ṣẹ̀dúdà ó ní kó o fọwọ́ gbó gidigidigidigidi ó sì yẹ ya ìwẹ́ ẹ̀ haida yàtọ̀ sí ìwẹ́ janaba gbogbo gidigidi yẹn làwọn àfáà kan wá rí wá ní kò sí bẹ́yẹn ṣe fẹ́ gbòòrò gidigidi tó bá wà ní dídì àbí tó wà ní kíkó tó bá ṣe é ṣe ẹ̀kọ́ mi ó ṣe é ṣe gbígbé gidigidi báwo ni ẹ. ibi tí mi ò ní délé pọ̀ jù ń Chicken ṣíkè náà ẹ má wọrí ẹ ṣe sùúrù of course ó ní kó gbé gidigidi ọ̀tọ̀ ló sọ pé dání fún un nígbà tó ní ká dání fún un ibi tó ní bá dé lóde ibi tí èdè kò débẹ̀ ọlọ́run ò búra bọ̀tẹ̀ yìí tó ní kó gbé gidigidi ṣé fẹ́ kó má débi kan bẹ̀ ìyẹn làwọn àfáàní ah, níta àwọn ẹ̀tù ni ọ̀tọ̀ ní tó bá dá lójú wípé gbígbé gidigidi yẹn kò ní ìdí tuntun chicken náà so now. Ee. Tí ẹ bá ti confirm ẹ̀, ẹ mọ̀ bí kí ló sọ bẹ́ẹ̀. Ìdí mi lè sọ̀rọ̀ yìí rèé. Tá a bá lọ wo Hadith tá à ń sọ yìí, à ń fìtú lílà. Ọ̀rọ̀ yóò jẹ́ kí mọ́. Tá a bá lọ wo Hadith tá ń sọ yìí, ń bẹ̀ yìí pé Àìsọ pé yẹn. òun gan ló fà á táwọn afa fi pé sí méjì táwọn kan ní kò sí tó o. ṣùgbọ́n dá wa lójú pé ó dúró ìwẹ́ sísúnmọ́kọ lọ́tọ̀ onídàámẹ́sórí. ó fẹ́ dúró ti haida ó ní fọwọ́ gbé gidigidi àwọn akọláwò mọ́bí oṣù tó fọwọ́ gbé gidigidi tó o bá tó. tó bá ti wá pílọ̀ sáà pé ṣe é ṣe àjẹpẹ́ ti yanjú ó mọ̀ bí ọ̀hán ẹ̀fẹ́ kọ́ńtúbù lórí lóyún. bí tọ́ bá dì í wọn ní obìnrin tí wọn bá ti gidi gan tó fẹ́ fọ́ tó bá da omi sí i ó lè má yára désàlẹ̀ ẹ tí ì da omi ní sísá mi. it's true no. Ah. okay okay wọ́n ní ṣèbọ̀wọ́ mẹ́ta yẹn náà ni fine ọwọ́ ẹ̀lò ọwọ́ mẹ́ta ni fún náà torí pé fí nǹkan kan kò fí nǹkan kan tó dá wa lójú pé wọ́n ní ká ṣe lẹ́ẹ̀mẹ́ta nínú ìwẹ̀ jánábà lẹ́yìn pé ká fọ orí tó ti yé so fífọ orí yẹn a fẹ́ bomi sí báyìí ká fọwọ́ gbó lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tó ti yé wá ń sìn so tó bá wá jẹ́ pé tòun ti pé a dá afọwọ́gbó gidigidi omi ò désàlẹ̀ orí bóyá nǹkan tẹ́ ẹ̀ sọ ni pé tẹ́ ẹ bá jẹ́ àbí tẹ́ ẹ bá kó pátán tó ti là yẹn àbí ló ń jẹ́ kẹ́ rò pé ó désàlẹ̀ orí ju tí ò bá sí dídì lọ but gbogbo ibi tí ń ṣe ṣàkìtì sí báwo ló ṣe fẹ́ dábẹ́ bẹ̀ yẹn ó ti yanjú ń bà yẹn ok ẹ màá dáhùn báwọn afáàṣe dáhùn nígbà tí wọ́n bí wọ́n ń pa ọ̀rọ̀ haida péjọ mélòó náà fi ń ṣe é wọ́n ní yàtọ̀ sí text ànábì fún wa pé six or seven days ẹ̀yin obìnrin mọ̀ ń pẹ́ ìjọ àwọn àfa lọ ṣùgbọ́n táwọn àfa bá ń sọ wọ́n látara àwọn ìyàwó wọn ni ó bá da yín pé nǹkan sọ yìí náà ṣe é ṣe ó ṣe é fẹ́ gbé gidigidi láì tu ó ti dojú kò dé bẹ́ẹ̀ pẹ́. question number number four. salaamaleykum aleykum salaam wa rahmatulahi wa barakatu. ṣe dada sí aráalé. naam. ọkàn ẹbí ẹ̀ṣá. tọkọ ìbájọ́ bíi tìjànìyà neighbors naam. naam. ṣé kí ọmọ máa sọ fún kó máa ṣe bíi láìláì lọ́la wà á ṣe ìkàlàwọ́ bọ̀ kó bìlìf lórí àwọn yáyà yẹn. naam. tí o ṣe wéyàn yẹn ṣé yóò lè yẹra fún un um yíyẹra fún un lábala pé ṣé ká máa bá wọn lọ ságbo wọn rárá ká má bá wọn lọ ságbo wọn. ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ yára fún pé pati muslim lè ṣé yẹyí ẹ má bá wọn lọ sí iṣẹ́ òru tó máa ń ṣe ẹ má bá wọn lọ sí mọ́lídì tí wọ́n bá ń ṣe kinní kan fún ṣé wọn irú tó máa ń ṣe tí wọ́n ní ó jáde ahalúwà wọ́n fẹ́ lọ pàdé ẹ̀ ẹ má bá wọn dá sí gbogbo wọn yẹn ṣùgbọ́n pé ká ṣe dáadáa sálámúlétì ẹni tí kì í mùsùlùmí ganan alámúlétì ọlọ́run pa aláṣẹ ká ṣe dáadáa sí wọn ká má tiẹ̀ wá sọ tó jẹ́ mùsùlùmí ṣé yóò fún fà. wọ́n lérò ọ̀dẹ ok wọ́n lérò ọ̀dẹ pé ká fẹ́ ṣe nǹkan kan káwọn ọkùn wa lọ́wọ́ káwọn náà fẹ́ ṣe nǹkan. bí ọ̀rẹ́ àbí pé kó máa àwọn ọmọ wa kó lè pẹ́ ẹ máa máa wọ bíi kí àwọn bàbá ṣéwù yẹn sọ̀rọ̀ ṣé ká ṣá lè yàn wọ́n lọ́rẹ̀ẹ́? a lè yàn wọ́n lọ́rẹ̀ẹ́. kí ni rídì? àwọn àfáà ni èèyàn tó bá jẹ́ ní bídíà tí ò sí lórí ẹ̀sìn tọ́lọ́run ní kànábì ti ránṣẹ́ sí wa bọ́lọ́run ọba ṣe ní kó fi jíṣẹ́ táwọn sàhábà náà fi jíṣẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe kó bá àkọọ́lẹ̀ ní ti hadith tọ́ra mẹ́bí bá sọ mu èèyàn tó bá ti yapa sí i àní sọ pé ya kẹfẹ́rí o ó di mùsùlùmí ẹgẹ ẹgẹ kọlọ́nba wa tó ṣe so a máa bá ṣe yíba ṣe tá a lè fi ṣe láǹfààní ká lantí ò bá yóò náà yé ká dáadáa tá à ń ṣe sí ká fi pè fún táwa ń ṣe ṣùgbọ́n àgbẹ̀dọ̀ wa jẹ́ wọlé ọ̀dọ́ débi pé àwa kó pàǹtí orí ẹ̀ a kò bá àwọn ọmọ wa tó ti yẹ yín so boundary nìyẹn now question number five. àwọn èlò ṣe period wọn. naam. pattern wọn máa ń change as a result. yes. àbí wọ́n lóyún for a prolonged period. bẹ́ẹ̀ ni okay. Um, this is a very good question. ẹni tí pattern ẹ̀ bá change ṣé n gbọ́ a ti sọ wípé wọ́n ló dìgbà tó bá repeat at least three times kó tó lè establish as another pattern. ṣé ti yé as a result of pé obìnrin bímọ pátánù ẹ̀ lè change tó bá notice pé bí ajọ́ mẹ́jọ ló máa fi ṣe tẹ́lẹ̀ nígbà tó bímọ this time láàrin ijọ́ márùn-ún erékùn ṣe ṣé ọmọ pa ní kó mú sùúrù kọjá ẹ̀ ti pé ìgbà tó di coming month ó tún rí i pé kò tún pé again ṣé kí yé ó dìgbà tí a particular number of days tó bá establish ara ẹ̀ bí ẹ̀mẹ́ta a wá sì pé pattern òun ti change ṣé ẹjọ́ ṣe clear now question number seven. Number six. Assalamu alaikum sir. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ẹjọ́ question mi fẹ́ jọ mọ́ ìtọ́ béèrè tán sí iná. Naam. Ẹ tẹ́ pé ó ti ń ṣe period for bóyá about seven. Yeah. Kó tó marry. Naam. Nígbà tó marry tó bí first born tó bí second born. Naam. Okay. Nígbà tó wá. Okay. Ó fi oṣù méjì ṣe particular number. No, we start ìgbà tó bí first born. Ah, ti bóyá bí five permanent tí ò kí ń. ok kò kí ń sà ìgbà tó tún wá di third born ó wá tún padà sórí bóyá bí three days. ok three days yẹn at times tó bá ti stop for that ah, three days. Ah. bóyá ìjọ kejì ìjọ kẹrin kò ní rí nǹkan kan àtọ̀ tó bá tún wá di bóyá bí the fifth day á tún wá rí stain. Okay. So irú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé the second pattern ló máa padà sí ni àbí the first pattern? No, the last one náà ni. The last one. The last one ni. Tá a bá sọ pé pattern ẹ̀ kò ní ìpè dandan ni kó pé years. Kò ní ìpè dandan ni pé kó jẹ́ years ago. No. Once tó bá ti repeat three or more times. Tó ti yé. Ó jẹ́ the same day. You are regular. The same number of days. Tí ò bá sí kankan tó repeat bẹ́ẹ̀ mẹ́ta kò lè kakún pattern but tí kò bá ti repeat lẹ́ẹ̀mẹta wọn ní pattern ẹ̀ nìyẹn ó yẹ kó ti shift pattern nìyẹn ṣé tiye tó bá wá bẹ̀rẹ̀ sí nílò yẹn àzà pattern tó wá rí pé tó change tó tún máa note how many days ni anything tó bá yí sí tó bá ti repeat rẹ̀ ó ti di habit ṣé clear. naam naam time tí o ti ẹ bí ṣe a particular habit yẹn kéèsì ẹ just like a beginner six or seven days ẹ jẹ ṣe clear now question number seven aleykum salaam wa rahmatulah. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. jọ mo fẹ́ nípa uh, insurance. naam. particularly yes. naam. federal government health insurance. health insurance. federal government ló máa ń ṣe kinní yẹn. naam. and it's directly from the salary. wọ́n ti yọ. wọ́n ti yọ. naam. ṣé tí mùsùlùmí bàbá rẹ̀ ń bẹ̀ ṣé èèyàn máa sọ fún ọ̀dà ló ń ṣe ti pé tí tó bára ẹ̀ ń bi ohun ìyẹn ní government. àbí ó wà ní àwọn tó ń ṣiṣẹ́ yẹn. ok. láti máa lo ok. as health insurance. kò dẹ̀ wá optional. it's not optional. ok. as far as I know. ok. but wọ́n wá ní arúgbó. naam. jẹ́ pé èyí ní hospital ọ̀la. naam now okay jazakillah khairan kí n ṣàlàyé nǹkan tó ń jẹ́ insurance eh, eh, kí náà ti ń pè yorùbá náà ehm, ó dáa àlàyé rèé insurance policy ni pé wọ́n á gbé tò kalẹ̀ pé máa san iye kan lóṣooṣù pápẹ́júwe tí n bá lọ́jà tó kún ní ṣọ́ọ̀pù mi tó jẹ́ ten million wọ́n lè ní kí n máa san twenty twenty thousand ní gbogbo oṣù wọ́n jà mí lólè o wọn jà mí lólè o ṣọ́ọ̀bù jóná o kò jóná o màá san twenty thousand lóṣooṣù tí mi ò nígbà padà ń gbọ́ tọ́lọ́run bá ní kí n máa lò lọ bẹ́ẹ̀ tọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọn jà mí lólè tí ṣọ́ọ̀gbẹ̀dẹ̀ jóná owó tí mo dá sí ọwọ́ wọn yẹn tí wọ́n ní. ṣùgbọ́n tádàá wọn á fíìlì ṣọ́ọ̀pù mi padà kódà tó bá dé pé oṣù mẹ́ta péré mo sì dá twenty twenty thousand yẹn tó ti yẹ yín fún yìí now so right àwọn àfáà ní kò right wọn ní kí oṣù right ni pé èyí ẹni tó dáwó fọdún gbọọrọ tádánwò ṣẹlẹ̀ sí owó ẹ̀ tí wọ́n gbà kò ní rí gbà padà mọ́ wọn lábòsí wà ń bẹ̀ èyí ẹni tibí tó dájú oṣù mélòó kan tó wò tí wọ́ọ́ one hundred thousand tí wọ́n dẹ̀ ń compensate by five ten million wọ́n ní tí wọ́n rí lórí àwọn ẹni ẹlẹ́ni wọ́n wá kó lóun lọ́wọ́ yẹn pé ẹ̀fọ́ wa ò fàyè bẹ́ẹ̀ gbà wá. bó téèyàn bá wo àǹfààní tó wà ń bẹ̀ pé ó máa ń fini lọ́kàn balẹ̀ wípé mo ti ìṣúọ̀ mọ́tò mi accident bá tiẹ̀ ṣẹlẹ̀ kò ní déédéé pòórá insurance company máa compensate mi kò sẹ́ni tí ò ní wù. tó owó ìgbẹ́lẹ́ ni tí sísá wa ń béèrè yìí pé mọ́mì àgbàlagbà ni wọ́n èmi hospital kò ní kú fọ̀lájú tá a bá gbogbo òògùn tó máa lò yìí wàhálà yẹn kúrò lórí wa ẹbẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ náà ló ní náà ṣe ń ro ẹ̀. ẹ̀ṣẹ̀ rí ibìkan máa padà sí rèé bá ti ní nǹkan kágbà pé náà ni àwọn àǹfààní kọ̀ọ̀kan máa ń wà ní haram burú but ẹni tí ò bá wá ní choice àìní choice nìkan ló lè justify ẹ̀ fún yàn kí ni àìní choice yẹn as a driver as a motorist in nigeria a fẹ́ akọ agbọ́dọ̀ gba insurance policy kọ́tà àbá gbà á ọlọ́pàá máa léyàn kiri ṣàǹpẹ́ ọkàn pẹ́ẹ́lẹ̀ yàn nìyẹn so èyí tẹ̀ ń bèrè yìí tó bá jẹ́ pé wọ́n ṣe lọ́rùn yàn fún ọ́n bí iṣẹ́ pé wọ́n gbọ́dọ̀ gbà á ẹni ò ní choice but tó bá fún yàn ní option tòun ti pé àwọn ráwọn àǹfààní kan bẹ̀ kò sáǹfààní tó tó kọ́ lọ́rùn ló sí yàn. sísà mi wàláhì gbogbo àǹfààní tá à ń lé nínú àwọn policies nǹkan kan yìí kò sí nǹkan tó tó kọ́lọ̀ yọnu ṣé wọ́n kọ́lọ̀ ń bá ti yọnu sí òun ló ní the best insurance policy wàláhì àtiwájú ẹ̀ àtẹ̀yìn ẹ̀ allah will take care of it tó ti clear now question number nine. Assalamu alaikum. Ẹ eh, wọ́n expect eh, kí a particular star bá ti wà insured members of the family ẹ̀ wọ́n máa enjoy policy yẹn. tó bí wàá jẹ́ ṣiṣẹ́ ń sìn tí mo gba policy yẹn ìyàwó mi ọmọ mi bóyá arúgbó mi tí òun ṣòro ló ń bá wọn ṣiṣẹ́ ó máa enjoy ẹ̀. now yes number number eight number eight ẹ jọ àlàyé kékeré kan eléyìí yàtọ̀ sí ètò kan tí wọ́n ní united nations ń ṣe láti fi ran àwọn tálíkà lọ́wọ́ jẹ́ pé wọ́n ń fẹ́ǹdì oògùn ọ̀fẹ́ tó ti yé sáwọn hospital kan wọ́n wá ní kéèyàn lọ rẹ́gísítà fún hospital yẹn fúnwọ̀n time báyìí wọ́n á treat èèyàn free ó yàtọ̀ o torí àwọn èèyàn ò ní kéèyàn máa dáwó lóṣooṣù èyí tá à ń sọ yìí health insurance policy ó ṣàárẹ̀ kò ṣàárẹ̀ ó ní iye tó gbọdọ̀ dá yẹ ìyẹn la sọ pé àwọn afa ní haram ni. aleykum salam kí ni mílíọ̀nù hmo yẹn. okay àlàyé kan tí wọ́n fi kún rèé wọ́n ń lábẹ́ kóṣàn ehm, torí pé ọmú náà eh, wọn wà bẹ́rẹ̀ regular ní báyìí ẹni tó wá question òun la máa ń bi pé ti clear tí ò bá clear òun láǹfààní àti béèrè títí a fi clear ṣara wà yòókù tábà allow side questions à ní pòrò number one sẹ́nu sáàmù bàtà máa dání lóhùn now wọ́n ní lórí insurance yẹn tó bá jẹ́ pé èmi kọ́ ni mò ń san company mi ló ń bá mi san wọ́n wá ní kí n lọ jẹ àǹfààní yẹn kọ́. tó bá jẹ́ insurance tí kò bá insurance staff wọn wọ́n yọnu salary ẹ̀ tó bá jẹ́ insurance but company mi wọn ò ṣe as an insurance policy yóò kàn lọ hospital fáwọn staff wọn àbí fringe benefit nìyẹn yóò ṣe haram but tó bá jẹ́ insurance wọn á yọnu salary staff haram nìyẹn. question number. ẹ lo máìkì yẹn ẹ̀tàn lókè àti ìsàlẹ̀. tó bá jẹ́ pé wọ́n ń yọ sálárì ìyẹn tó dẹ̀ yẹ pé wọ́n fún ní privilege àti cover bí èèyàn mẹ́rin ìyàwó àtọmọ like that ṣé ìyẹn máa ti federal government mọ̀ sọ o. so kí lè bá ọmọ ti yeah i don't understand. wọ́n máa yọ. wọ́n dẹ̀ and for all federal government ṣé compulsory ni àbọ̀ option. ó wà option náà ẹ ó wà compulsory ọbásanjọ́ ló dá kinní yẹn lẹ̀. mo kà á ní pépà mi ò rò pé infected. àwọn ọ̀ infected. tó bá jẹ́ pé wọ́n ṣe lọ́rùn ọ̀yàn wọn pé imani yóò mi gbé tábàlẹ́ kọ́ yọnu sálárù kẹ má lọ jàǹfààní ẹ̀. àbí imani yìí gbé màá dáhùn báwọn afáṣe máa ń dáhùn question. wọ́n á ní nǹkan tọ́lọ́run bá sọ pé haram ni ká jìnnà sí i. èyí tí wọ́n bá kàn ń pa lé wa lórí pé àwọn fẹ́ fi tipá gbà tá lè jàjàbọ́ káyọ̀ǹdẹ̀ fún wọn wọ́n bá wa tọ́jú ẹ̀ ládàlùkè àmà ni. bọ̀ṣẹ́ wọn lè máa yọ owó health insurance ní sálárì mi kí nǹkan tó wá ṣe mí kí n tán lọ spítù n máa fowó sí ẹni tí má ní ẹ bá gbé mania ọ̀la ìwòtúráì bọ̀tí pé màá fún yín ní excuse pé torí ìyẹn ó ti jẹ́ halal kẹgbọ́ ahead mi ò lè fún yín ní excuse ẹ̀ kọ́lọ́n ṣàánú wa. number nine. number eight. number eight. bisimilah. aleykum wa rahmatulahi wa barakatu. ẹ jọ ní last sitting. yes. ẹ sọ nípa àwọn ẹran tí a lè jẹ. naam àbáwọn ta lè. naam. a máa sọ pé àwọn ẹran tó jẹ́ haram fún wa láti jẹ. ni pé àwọn awọ ara wọn àbí àwọn pàṣẹ ara wọn ni pé a lè a lè lò bí a bí ẹran tó yẹ kó wọ́n pa ń sìn pé tó bá ti pé kò ọ̀pá ní alálùwẹ̀. yes. pé bí awo tá a ṣe lè mú. tàbá ti rí ìtẹ̀ bẹ́ẹ̀ ni. àbí bí àwọn ẹran tó jẹ́ pé àwọn wild animals yẹn tẹ́pà lè jẹ́ pé a ṣe lè lo part yẹn. tó bá ti rí ẹ eh, tó bá ti gbẹ bí o ṣe fún jíjẹ. bẹ́ẹ̀ni. so mo wá fẹ́ béèrè pé irú àwọn àwọn kìnìún nǹkan kan yẹn. àwọn egungun wọn tó bá ti wọ́n máa ń ṣe àwọn kìnìún yẹn ní bí ayé bí ara nàbí so wọ́n máa ṣe wọ́n máa fi ń ṣe oògùn wọ́n máa ti lọ bẹ́ẹ̀ àwọn àgùnmu tá a máa ń lò yìí náà ni wọ́n mọ bọ́ ti ṣe máa ń ṣe sórí àwọn oògùn yẹn ṣáà lè lo abá lè lò. ok ẹ jọ máa pẹ́kẹ́ nìkan dáhùn pẹ́ṣọ yẹn ó wà technical ẹ jẹ́ kí n ran yín létí nǹkan tá a sọ nípa àwọn wild animals tó jẹ́ pé a lè jẹ a sọ wípé èékánná wọn egungun wọn eh, eyín wọn gbogbo wọn yẹn pátápátá ó ṣẹ̀tọ́. wọ́n wá nílẹ̀ india èmi náà tún á àdìlẹ̀ china wọ́n máa ń lo àwọn nǹkan wọ̀nyẹn tí wọ́n á fi wọ́n á fi po oògùn ó lè jẹ́ ó lè wà in powder form tó ti yé. lọ́dọ̀ tí wọ́n lọ́rùn wọ́n gbọ́ àwọn oògùn yẹn gbọ́ pé wọ́n effective ṣé tó bá import ẹ̀ wá ṣáwa náà lè lò ó tó bá dá wa lójú pé àwọn nǹkan tó fi ṣe ingredients ẹ̀ ẹjọ sáré tó lè tó lè bá dá wọn lóhùn. bisimilah. mi láwọn bílí ipá mi lè lò ó. ìyẹn gọlẹ́ láti establish fún wa. wọ́n lọ́lọ́run ò fi ìwòsàn wa sínú nǹkan kan tó ṣe léèwọ̀ fún wa hadith anabi ni. bọ́wọ́ ti sọ fún wa pa lè lo àwọn páàtì yẹn tó jẹ́ kínní. jazakillah khairan ibi tí mo lọ gan nìyẹn. nígbà tá a sọ pé lílo ẹ̀ ṣé lílo pé kó wọ inú wa ni àbí a ní bíi ká fi ṣe kóòm pé kì í ṣe ẹ̀gbin ní nǹkan tá sọ kì ṣe ń ta lè jẹ bọ̀ kì ṣe ẹ̀gbin débi pé tó bá wá kan irun wa kí yẹn má lè la ṣe sọ pé wọ́n ní wọ́n rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà eyín irun egungun àwọn dábà míì wọ́n fi ń gbé bí wọn dẹ̀ ń lò ó wọn kì í bìkítà nípa pé ẹran tó jẹ́ haram ni wọ́n fi gbẹ́ ẹ tó ti yé sè ni wọ́n ṣe ní kò lè jẹ́ nǹkan ẹ̀gbin wọ́n máa fi kóòmù ẹ̀yà run so lílò ta lè lò nìyẹn awo ẹ̀ tán bá treat a lè lò ó ṣùgbọ́n tó bá ti jẹ́ pé lílò ta máa lò ó pé ó máa wọ ẹnu wa kò sí àtọ́nu ká jẹ egungun àti ká jẹran ẹ̀ chocolate sísà mi máa bá ṣe ní powdery form tó bá ti wọ ẹnu wa àtijẹ́ nìyẹn so haram nìyẹn so that is a warning for us àwọn oògùn tó ń import yẹn especially láti àwọn ìlú tí wọ́n sọ yẹn tá a bá fi lè ka nǹkan tó jọrọ ilé nínú eh, implications ẹ̀ ká jìnnà sí. ẹ̀jọ̀ sọ tábà mọ́ nǹkan. aláforíjì lọ́lọ́run ọba and sister belkis wọn létí principle kan ọlọ́run ò sì wòsàn ọmọ yìí sí nǹkan kan tó ṣe ní haram fún wọn. òótọ́ ló ní tí àbárò ń jẹjẹ alẹ́jẹlẹ́dẹ̀ ṣùgbọ́n ó ní níbi ìwòsàn ọlọ́run ò gbà ànábì ní ọlọ́run òfòòfò wa sí nǹkan kan tó ṣe ní haram wàláhì tó bá sọ fún pé àgbo kan wà ọtí ṣìnáàpù nìkan ló lè fi kì í tó bá ṣèwádìí wọn ò rí nǹkan mi tó lè rọ́pò ọtí ṣìnáàpù àbí bẹ́ẹ̀ kọ́ ká sọ fọlọ́run pé ibà ah, àwọn kan wà tí ò tẹ̀ nínú ògùn rárá àwọn míì bẹ́ẹ̀ wà jẹ́ pé àwọn ò mọ̀ yìí tí wọ́n dá wa yìí ìmí ni wọ́n mọ̀ so àwọn èèyàn máa wá lọ mú pé wọ́n lẹ́nu ẹlẹ́dẹ̀ ṣe é jẹ tóbi bá pa wá wọ́n ló yàtọ̀ tóbi bá pa ni ọlọ́run yọ̀ǹda ẹran ẹlẹ́dẹ̀ tára ẹni ò bá dá òjíṣẹ́ ńlá ní kò fi wòsàn yín sínú nǹkan tó ṣe ní haram so òun tó yọ̀ǹda eléyìí tó bi ló ṣe léyìí léwọ̀ ká má sùn mọ́ question number number nine aleykum salaam. wọ́n sọ pé tí ìta bá múyàn lára pípéyàn lè fi ẹmu para apá kan ló sọ bẹ́ẹ̀. tí bàbá múyàn no ìta bóyá bíi measles ìta measles péyàn lè fi ẹmu para pé ó wà halal jazakila ọtọrọ bọ́sítà tó wá gbọ́nu program kan pé anything tó bá jẹ́ ọtí kí péyàn lè fi para àbí kò gbọ́dọ̀ pààyàn láṣọ nítorí eh, ọlọ́run bá sọ́nu láti mọ ìdá pé eh, dájájú ọtí ẹ̀gbin ni. so ọ̀rọ̀ yẹn tako ra àwọn àfa méjì jẹ lọ sí. ọ̀rọ̀ tako ra wọn ṣé wọ́n ní how come i discuss ẹ̀. Um, ẹ̀wá i discuss ẹ̀ níbàyìí ó dẹ̀ dá mi lórí pé aláwọn sísà tó lè dá yín lóhùn. ìbéèrè wọn àbó clear sí wa wọ́n lẹ́nu tí ta bá ń yọ lẹ́nu measles wípé àwọn gbọ́ fáàfáà kan sọ pé a lè fi ẹmu para ó máa ń ṣòwòsàn ẹ̀. àwọn àfáà kan tó wá ní rárá a lè lo ẹmu láti fi ṣòwòsàn measles. so tí wọ́n bá bi wá léèrè pẹ̀lú nǹkan táwa gbọ́ kí la lè sọ. So. Aleykum. Aleykum salam. Last week yẹn ní last time yẹn tẹ́ fi ń sọ̀rọ̀ pass yẹn. Naam. Ọlọ́run sọ pé Rígísùn ni. Naam. Ẹ wá sọ pé ẹ̀gbin yẹn pé kò ń ṣe pé ẹ̀gbin pé bí a tó bá dà sí yàn lára. Jọ̀sákẹ́lá ọ̀sẹ̀. Tẹ̀rọ tí ẹ̀ rí ta mú wá fún yẹn fọ́rọ̀ yẹn. Ọlọ́run ní tẹ́tẹ́ títa ẹ̀gbin ni. Ó ní ìpè kíká àti tàtẹ́tẹ́ bá kàn ní lára pé ká lọ fọbẹ̀. Àbí ìtọ́ ń fi lúdò ta dá tó bá kàn wá lára ká lọ fọ̀ọ́ but iṣẹ́ yẹn iṣẹ́ ẹ̀gbin ni. ó ní mímọ́ fi ọ̀pá pín nǹkan iṣẹ́ àwọn lárúbáwá nígbà yẹn wá ní ẹran tán fẹ́ pín rèé jẹ́ ká jẹ káwọ́fà tó bá jẹ́ bí orí nkè níbà kí ẹ máa tètè kí ẹ bá gba bí òrò kí ẹ máa jẹ́ tiẹ̀ ọlọ́run ní iṣẹ́ iṣẹ́ ẹ̀gbin ni. ọfà tí wọ́n mú lọ́wọ́ arò yẹn ṣé òun lẹ̀ gbin rárá iṣẹ́ yẹn lẹ̀ gbin. làwọn afáàfin ní ńgbà tọ́lọ́run wá kàtó tó wá ka ọtí máa mọ láì rí i pé ọtí fúnra rẹ̀ material ọtí yẹn pé dàbí ìgbẹ́ àbítọ̀ tán láti fọ̀ lára ààrẹ rí yẹn so tàbí tọrọ yẹn. àwọn afikun pé bọ̀. nǹkan tí mo fẹ́ sọ ni pé màá prefer pé kéèyàn máa lò because alternatives tó pọ̀ wà. ìgbàkìlá ọ̀fẹ́rẹ́ ni. wàláhí kọ́lọ̀ bá aṣàlékún dáadáa fún sísà. àwa sọ ń jọ́nà pé èyí tá a wá sọ yìí pé ààrẹ rí ẹ̀ láàrídájú. a ní ṣùgbọ́n o àwọn àáfàá kan tòun ti bẹ́ẹ̀ wọ́n wà mọ́rí fún yẹn àwọn ní ẹ̀gbin ni so tó bá dẹ́rù àwọn àáfàá yẹn lẹ́gbin wọ́n á sọ fún yín pé rárá ẹ lè lo ẹmu fi para ṣùgbọ́n tó bá dáwọn àáfàá tí wọ́n sọ pé kò ẹ̀ wọ́n haram wọ́n á ní torí pé alẹ́ ní ìfẹ́ kó jẹ́ pé tó o bá wo aago hálùkọ̀ tó ń ẹmu àbí onímọ̀ tó o ti para ni wọ́n lè fi tẹ̀yìn ọmọ ni tí bọ́dà bá mu ó máa ṣòro fún ọ̀tọ̀ tó ti para ni tó tá a bá ti rí alternative fún nǹkan yẹn ká má lò but ká wá ìmájì pé àwárí alternative àbí a particular part of the body náà fẹ́ lò ó fún tí kì í ṣe gbogbo ara tí ò dẹ́ ń ṣe nǹkan tó máa rùn débi pé àwọn èèyàn á tiẹ̀ mọ̀ pé ọtí wà lára ṣé a lè sọ pé ká má tó àlè bẹ́ẹ̀ òun ni sheikh ibn ọ̀sẹ̀mìn ti ń ṣàlàyé pé ẹni tó fẹ́ gún lábẹ́rẹ́ tó kọ́ fi òfin wọn rọrùn láti fi parẹ́ fún pé òun ò rí nǹkan tó rọrùn nínú ẹ̀ torí pé wọ́n ní ká má mú ni wọn ò ní kó má kàn wá lára ṣé nǹkan tí mo sọ ti yé ẹni pé táwọn nọ́ọ̀sì bá fẹ́ gún yàn lábẹ́rẹ́ wọn á kó fóòkùn yẹn sínú alcohol nígbà táwọn afa kan ní alcohol yẹn ipe tó bá mú ó lè pààyàn ipe intoxicant ni òun dáhùn ó ní tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà má mú ẹ̀ ló dájú má fi parẹ́ ààrí tábà nìdíẹ̀. ṣé clear sister ẹ tó bèrè question. ok question number number ten now. aleykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. tó bá yẹ ṣe bímọ. naam. ẹ̀gbìn ni tí yóò bá ti ṣe àkíkọ̀ ẹ̀. ẹni tí. mo yẹn ṣé wọ́n ti aṣọ yẹn kẹ́hùn tí. ṣé ọmọ yẹn bá bá. Ah, kò fẹ́ gbẹ́nu ọmọ o. ẹ̀gbin pé kò gbọdọ̀ kan aṣọ wa kò sínú ọrùn ọmọ wa ṣẹgbọ́ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ànábì ní ká fá irun ọmọ tó ń gbà tó sọ pé ẹ fá aburú ọmọ yín òun ni nǹkan tí yẹn dùn mú tó fi já sọ pé fún wa ó ní ká ọmọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò so lè kan aṣọ problem pẹ̀lú ẹ̀ kódà tó bá ta kókó tó ti yé kì í ṣẹ̀gbé ṣé clear sister ok ẹ jọ fún àwọn tí lo ok wọn ní nọmba ten méjì ni. kí second person béèrè. naam asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. naam sir ọjọ́ kan ni mo fẹ́ kírun. naam. so e after mo kírun tán sẹ́ni yẹn padà débẹ̀ ó ṣé mo pè ó. As in mi ò òun ò gbọ́ kí mo pè ń gbà tí mo fẹ́ kírun. tó mọ́ tó fẹ́ ni ẹ pé mi ò rí ẹni eh, pè ń kóbìnrin màá pè ń tó wá fẹ́ kírun. so ẹni ẹ náà wà á mẹ́ni sí i bò mo wá sì pé kí n béèrè for clarity purpose. fine ṣé wọ́n pa wọ́n láṣẹ pé kí wọ́n pè é eh, àwọn àáfàá ni no torí pé kò common tó jẹ́ pé àwọn ló máa fẹ́ dárun kí láàrin ara wọn níjọ̀mọ́ common ọkùnrin máa ń sábà wà níbi tí wọ́n ti fẹ́ kírun tọkùnrin ṣáájú àwa ọkùnrin làṣẹ pé kápẹ̀rún wà fún. wọ́n ní ṣùgbọ́n ṣé wọ́n lè pè é wọ́n bi abdullahi ibn umar ẹni tó bá ní tamamu minna ṣé àti ọba àlùbá ní ṣe lórí eh, eh, lórí fíkù sunna tó fi kọ̀rẹ́kì fíkù sunna nínú ẹ̀ ó mẹ́ńsàn afẹ́r ìyẹn tẹ́kìtì pé wọ́n bi abdullahi ọmọ umar léèrè ipe táwọn obìnrin bá fẹ́ pèrún kí ló rí sí i kí n wá kọ ṣíṣe ọtí ọlọ́run ọba fún wọn bí kí sàhábà nàbì ni tó ìyẹn ní irú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n á fẹ́ dìmú pé kóbìnrin fẹ́ pè wọn ó ṣẹ̀tọ́ tí wọ́n bá dìtà pé àwọn fẹ́ pè but ṣé ó ṣọ̀ràn lé wọn lórí that's another thing àwọn ọkùnrin ló ṣọ̀ràn lé lórí ẹ jọ ṣe clear alhamdulilah. súnà ìkọ́mà àtọkùnrin àtobìnrin ló wà fún ìkọ́mà ṣíṣe ká tó bẹ̀rẹ̀ ọ̀run súnà ni kò banújẹ́ tá a bá ṣe é tá a bá ṣe é onílàdá fọkùnrin àti fóbìnrin ká fi hàn ṣe last question ẹ jọ mo bẹ̀ yín tọ́lọ̀ ń bá jẹ́ máa dé ní eleven thirty on the dot a máa tètè kúrò ní one ta promise so that ẹni tí ọlọ́run bá ní pé níbi tó ń kánjú lọ á tètè máa lọ. nínú àwọn tó fẹ́ rí mi lénìí àwọn ìyá wa kan wà wọ́n ti débì very early tí wọ́n má bìnrin lọ́n tá a bá ti ṣe tán sìn wọ́n sáré kọ́kọ́ rí mi kí àwọn ọmọ wọn yòókù tó rí mi subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.